الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له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 وكل دلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته adọ́pẹ́ fún ọlọ́run ọba alhamdulillah ọlọ́run ọba ti ṣe pé òun náà ni òní ọpẹ́ orin tọ́lọ́run ọba ṣe fún wa ọlọ́run ọba ṣe wá ní mùsùlùmí àìní jẹ́ mùsùlùmí má ọlọ́run má jẹ́ kí ó ṣẹlẹ̀ sí ẹnì kọ̀ọ̀kan wa. àmín abẹ ọlọ́wọ́n bá ti ṣe Allah kó pa wá ní mùsùlùmí kí ọlọ́wọ́n bá kó ṣe wá ní ẹni àlìjánná pẹ̀lú sábàbí Islam adúpẹ́ àlàáfíà tí ọlọ́wọ́n bá ṣe fẹ́ nìkọ̀ọ̀kan wa kọ́lọ́kọ́ ní sàlékún àlàáfíà fún ẹnìkọ̀ọ̀kan wa adúpẹ́ ìfọ̀kànbalẹ̀ tí ọlọ́wọ́n ṣe sí agbègbè yìí kí ọlọ́wọ́n kó sàlékún ìfọ̀kànbalẹ̀ sí agbègbè yìí gbogbo àwọn tí ó wà tí jẹ́ mùsùlùmí kọ́lọ́kọ́ bá sọ wọ́n di mùsùlùmí gbogbo àwọn tí ò lálàáfíà kọ́lọ́kọ́ba fún wọn ní àlàáfíà gbogbo agbègbè tí ó sì fọkànbalẹ̀ ń bẹ kọ́lọ́kọ́ba fi fọkànbalẹ̀ síbẹ̀ abẹ́lẹ́ òfin ìbára wa sọ̀rọ̀ tí àmọ́ bára wa sọ̀rọ̀ ní ọwọ́ ọ̀rọ̀ lẹ́yìn kí ọlọ́run bá kó darí ibi tí màá máa bá wa sọ àti ẹ̀yin náà tí ẹ máa gbọ́ kọ́lọ́n fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ náà ẹ̀rí nǹkan tí a máa jọ máa yẹ̀wò gẹ́gẹ́ bí àwọn elétò gẹ́gẹ́ bí wọ́n ti gbé kalẹ̀ òun náà ní pé abala ètí àwà lọ́sẹ̀ yìí òun náà ní abala àkídà òun ní abala tí a wà ní ọ̀sẹ̀ yìí tó bá di ọ̀sẹ̀ méjì sísìn òun náà ní a wà ní abala fíkẹ́ọ̀ ìwé èyí tó jẹ́ pé àpanupọ̀ wáyé lórí ẹ̀ láti máa lò fún àkídà òun náà ni ìwé tá à ń pè ní mujmalu usuli ahli sunnati wal jama'a fil àkídà òun náà ni ó kọ ìwé tí a fẹ́ máa lò ẹni tó ṣe ìwé náà òun náà ni. الدكتور ناصر بن عبد الكريم العقل òun náà ni àfáà tí wọ́n ṣe tíra náà a sọ̀rọ̀ lórí àfáà tí wọ́n ṣe tíra yìí sọ̀rọ̀ ká tó sọ̀rọ̀ lórí wọn kí ni orúkọ tí wọ́n gbogbo ẹ tó bá ti ṣe ìwé òun náà ni yóò fún ìwé náà ní orúkọ orúkọ tí wọ́n bá fún ìwé yóò máa tọ́ka lórí nǹkan tí ń bẹ nínú ìwé náà gbólóhùn àkọ́kọ́ nínú orúkọ tí wọ́n fún ìwé yìí òun náà ni mojimalu tí wọ́n bá ní nǹkan jẹ́ mujmalu ìdàkejì ẹ̀ ní mufassalu ìtumọ̀ mujmalu òun náà ni kòlá sọ́tù òun náà ni sọ́mrì nǹkan tó jẹ́ wípé àmúwá ọ̀rọ̀ péréte tó jẹ́ wípé tá a bá fẹ́ máa pín yẹ́lẹyẹ̀lẹ ọ̀nà tá a máa pín sí yóò máa jẹ́ pé yóò máa ní àlàyé tó pọ̀ ọ́ ni ó máa ní àlàyé èyí tó pọ̀ so mujmalu òun náà ni ọ̀rọ̀ tí wọ́n fẹ́ máa mú wá níbí yẹn ló fi jẹ́ pé tíà yìí kì í ṣe tíà tó tóbi ó nídìí àlàyé àlàyé yẹn náà làwọn náà fẹ́ máa ṣe fún wa àwọn mú wá ní péréte péréte péréte nítorí kí nǹkan tí wọ́n fẹ́ sọ yìí kó lè bá a tètè détí gbọ́ ẹnìkọ̀ọ̀kan wa ká lè bá a mọ kínní yẹn dáadáa òun náà ni wọ́n fi gbé e kalẹ̀ ìsàlẹ̀ nígbà téèyàn gbé àwọn kọ̀wá ìdù kalẹ̀ fún náhù àbáwọn iṣẹ́ míì nínú àwọn iṣẹ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ó ti rí òun náà ni wípé tá a bá gbé pé a gbogbo fáìlì òun ni yóò máa gba rọ́fúnù lápèjúwe nínú náàwù tó lè tètè yé wa dáadáa so gbogbo fáìlì òun ni yóò máa gba rọ́fúnù ẹni pé bá ti sọ̀rọ̀ yẹn báyìí nìsín ọ̀rọ̀ péréte òun la sọ nígbà tó bá wá yá wọn àmọ́ ṣàlàyé ẹ̀ fún wa ẹ̀rí o òun ni rọ́fù tẹ́lẹ̀ ìdá àrí tẹ́lẹ̀ ìdá òun ni o àlífù ni o tẹ́lẹ̀ ìdá òun ni o wáwù ni o wọ́n bẹ̀rẹ̀ máa ṣe kí ni o wọ́n bẹ̀rẹ̀ máa ṣàlàyé ẹ̀ lọ so tí wọ́n bẹ́ sọ pé ní mójúmọ́ nìyẹn so àwa láwọn máa ṣàlàyé fún wa yí pé bí kinní bó ti fẹ̀ lọ síwájú sí ni bó ti fẹ̀ lọ síwájú sí bó ti fẹ̀ lọ síwájú sí ni so kẹ́límà àkọ́kọ́ nínú tíra yìí òun náà nìkan tá ń pè ní kinní o mójúmọ́ so ṣùgbọ́n nígbà mi wà nígbà yẹn máa ń gbọ́ àgbà tó bá jẹ́ mójúmọ́ nìyí pé nǹkan ló jẹ́ tí àbá tí rí àlàyé rẹ̀ àní gbọ́yé nǹkan la máa gbọ́yé bíbí <laughs> ìgbé nǹkan dábà tí ṣe kí ni ọ táàbà tí rí àlàyé rẹ̀ àní kí ni ọ àní gbọ́yé sọ ìyẹn kọ́ ni nǹkan tí ọ̀rọ̀ máa pé bí wọ́n ti kọ́ síbi ìgbìyànjú ẹgbẹ́ la bá ń kà lásán àgbọ̀yé ká má ṣàlàyé rẹ̀ gan lọ́sọ̀rọ̀ jáde kí ni ọ àgbọ̀yé sọ̀gádá gbà lérò pẹ̀lú ẹ̀ wípé ẹ̀ sọ́mùrì ni wọ́n gbà lérò pẹ̀lú ẹ̀ kìí ṣe nǹkan tó ṣe wípé à ní wọ́n máa gbé wá kí mu sọ́lá wọ́n máa gbé àlégbọ́ àsọ́lá yẹn àlégbọ́ yé àbí ìkọ́mọ́tò sọ́lá àlégbọ́ yé láéláé àjọba ló ṣàlàyé fún wa làkẹ́yọ̀ ṣe gbọ́ yé àgbàdo ìbàdí wọn ṣẹ́rìn lèyìn tó gbọ́ yé pé so nǹkan náà ń gbà lérò pẹ̀lú ẹ̀ ìtàn gbà lérò òun náà ni láti ṣàlàyé fún wa wípé sọmrì kò láásọ àwọn nǹkan tó jẹ́ kókó kókó kókó kókó tí ọmọ èèyàn gbọ́dọ̀ mọ̀ nínú nǹkan tí wọ́n fẹ́ ṣe àlàyé ẹ̀ fún wa tó jẹ́ gbólóhùn alákọ̀ọ́kọ́ tó wà nínú tí àti bẹ ní ọ̀rọ̀ wa gbólóhùn ẹlẹ́ẹ̀kejì òun náà ni usuli mujmalu usuli alisunnati wal jamaa gbólóhùn ẹlẹ́ẹ̀kejì ni usuli gbólẹ̀ ẹlẹ́ẹ̀kejì òun ni kí ni ọ òun ni ùsùlù so gbólẹ̀ ùsùlù nípìlẹ̀ ní inú èdè lágbáwá ìdọ́mọ́ túmọ̀ sí ni ìpìlẹ̀ òun ló máa ń túmọ̀ sí àwọn ní ìpìlẹ̀ nǹkan so ó ní túmọ̀ tó pọ̀ so ó lè túmọ̀ ẹ̀rí ó lè túmọ̀ oríṣiríṣi nǹkan ṣùgbọ́n níbi bí gẹ́gẹ́ kí ló túmọ̀ sí òun náà ni mọ̀nà ìjù olótúmọ̀ sí ó ní ìlànà ojú ọ̀nà òun so ìlànà ìlànà ni nǹkan tá a gbé kalẹ̀ ojú ọ̀nà ní nǹkan tá a gbé kalẹ̀ èyí tó jẹ́ wípé a gbọ́dọ̀ máa tọ̀ a lè pè ní tọ̀rí ikù tọ̀rí ikọ̀tù ó lè jẹ́ ọ̀nà àti tọ̀rí kọ́tọ̀ àlè sunna wal jamaa ẹ máa nígbà nígbà mi náà ń pè ní kí ọ usul àlè sunna ìlànà nígbà lè gbẹlẹ mọ́ni ájù mọ́ni ájì ó ní pé ìlànà sọ ìlànà èyí tí ó ní nǹkan ṣe pẹ̀lú àwọn èèyàn kan so ìlànà ní nǹkan dá gbé kalẹ̀ ìlànà yìí o. So, afẹ́gbélẹ̀ kọkalẹ̀ nísìnyí àwa sọ wípé aago mẹ́sàn-án la máa bẹ̀rẹ̀ ẹ̀kọ́ làkàlàgbélẹ̀ a sì máa jáde ní aago méjì làkàlàgbélẹ̀ ọmọ akẹ́kọ̀ọ́ kankan kò gbọ́dọ̀ jẹ́ ẹni tí yóò máa sọ̀rọ̀ nígbà tó olùkọ́ bá ń sọ̀rọ̀ ìlànà alágbélẹ̀ so ìlànà onígbẹ̀lú kí ni onígbàlógbẹ̀lú kí ni o ni so ìlànà oníbàárẹ̀ pẹ̀lú kí ni ọ bọ́dẹ̀ pé òṣùlù nígbà míì a máa jẹ́ àkídà gangan fúnra rẹ̀ lọ́dọ̀ àwọn afa àni pé wọ́n náà ni òṣùlù dín ìmọ̀nà àkídà wọ́n ni òṣùlù dín ṣẹ̀rí àwọn olóko mẹ́yì oko òṣùlù dín ó dẹ̀ tó kó fíkìú sínú èdè méjèèjì òní nǹkan tó tóbi nínú ẹ̀sìn so nǹkan náà fẹ́ sàlàyé fún wa bíi ọ̀nà ni màná ìj ọ̀nà ìbàdàn pẹ̀lú kí ni o òṣùlù màná ìjì náà àfa ìwà gbà nínú pẹ̀lú kí ni o òṣùlù yìí so ìlànà tí èèyàn máa jágbé alùsùn àjàmọ́ àmọ́ ń tọ̀ ọlọ́run ọba òkè la gbọ́dọ̀ mọ̀ pẹ̀lú ẹyọ kan ni tọ́ ọba ti nígbàgbọ́ pé ẹyọ kan ọlọ́run ò sí nínú kí ni o alùsùn náà àjàmọ́ kí ni àwọn ọ̀dà gbọ́dọ̀ ní sí àwọn màláyíkà kí ni àwọn ọ̀dà gbọ́dọ̀ ní sí kúránì kí ni gánà gbọ́dọ̀ ní sí pé àwọn olórí wa kí ni gánà gbọ́dọ̀ ní pẹ̀lú wọn gbogbo àwọn gánà pẹ̀lú kí ni o ìlànà tá a bá fẹ́ mẹ́rin ìbò láti mẹ́rin ìlànà mi ẹ̀dá náà rẹ̀ mẹ́rin ó ní bí ẹ̀rí òun òun náà ní pé eh, àfa kan tí wọ́n ti wálé ayé rí ọ sọ báyìí òun lè rí olófin bẹ̀rẹ̀ rí rẹ̀ ó ní pé ọ̀hún wà ní ọ̀hún <laughs> eléyìí ọ̀hún sí lórí asinu alùsùn wọn ti jẹ́ mọ́ o sì lórí gíní o ìlànà alùsùnà wàlìjà rẹ̀bí kẹ́lìmẹ̀ ẹlẹ́kejì mo rò pé ó yẹ wa rárá òun náà ni pé kí ni ó túmọ̀ sí o ó túmọ̀ sí mani ájú màná ìjù ìyẹn pé láti lè mú wa ìyẹn náà ni kò lásọtú màná ìjì kí ni ọ alùsùnàtì wàlìjà máa so àwọn alábẹ́ lo ìlànà wọn ìlànà pọ̀ lórílẹ̀ ayé ìlànà ọ̀pọ̀ ní orílẹ̀ ayé àwọn la fẹ́ lò lànà wọn òun náà ní ìlànà alùsùnàtì wàlìjàmá so alùsùnàtì wàlìjàmá àwọn wo ló ń jẹ́ bẹ́ẹ̀ àwọn ló ń jẹ́ bẹ́ẹ̀ kò kí í ṣèjọ ṣùgbọ́n ní tí wọ́n fi jẹ́ ìjọ òun náà ní pé wọ́n jẹ́ ìjọ ẹyọ kan ṣoṣo. So, tẹ́pẹ́ náà lọ́lọ́wọ́ bá recognize torí pé òun lọ́lọ́wọ́ bá recognize alùsùnà àwọn ah, kébọ́lọ̀ tí a jẹ́ ló jẹ́ pé àwọn lọ́lọ́wọ́ bá recognize òun náà ní pé kí ni wọ́n bá lọ pẹ̀lú súnà tí mẹ́mẹ́ yẹn òun náà ní súnà tí so súnà tí rasulillahi sallallahu alaihi wasallam ìlànà ànábì ọ̀sálàm òun náà gbà lérò pẹ̀lú súnà tí gbàgbà yẹn ìlànà tánàbí gbé kalẹ̀ tágbé ẹni áálù ni pé àwọn tí wọ́n jẹ́ pé ìlànà yẹn ni wọ́n ń tọ̀ ìlànà yẹn ni pé kí ni ọ tó gbé kalẹ̀ ìlànà yẹn nìkan ni wọ́n tọ̀ nígbà fẹ́ gbọ́ ni yí gbé kí ńlànà bì wọn ò fẹ́ gbọ́ nǹkan lóyún tiwọn ẹni gbọ́ mi lánàá ìdáhùn fẹ́ gbọ́ òjú yìí pé kí ńlànà bì ni a àwọn ẹgbẹ́ yòókù àwọn ọ̀bẹ gbọ́ yóò léyìn a ní àwọn ìjọ tó kù àwọn ọ̀sàbí ti ara wọn sí súnà ànábì wọn ọ̀sàbí ti ara wọn sí súnà ànábì sọ ìkan nínú àwọn nǹkan mẹ́ta làwọn tó jẹ́ pé àwọn tó kù ni wọ́n máa ń ṣàfitì ara wọn sí gbogbo ìjọba abáyé lórílẹ̀ ayé lónìí tá a bá lọ wò ó ìkan nínú àwọn nǹkan mẹ́ta òun ni wọ́n máa fi ṣàfitì wọn nínú kí wọ́n ní àkídà kan èyí tó jẹ́ pé àkídà yẹn o ni wọ́n wàá ṣàfitì wọn sí tí ọ̀dà tí ọ̀bẹ sí wọn tí ọ̀bà ládàá náà mu inú àwọn gẹ́gẹ́ wọ́n gbé àwọn náà fẹ́ ṣàfitì ẹ̀ lọ́wọ́ àwọn tá a bá fẹ́ tẹ́ wọ́n fẹ́ ṣàfitì lórílẹ̀ ayé lónìí àwọn náà máa ń gbàgbé ọkọ̀ dáhùn ìjẹ́ ni wọ́n dẹ̀ tún mọ́ fi proud pé ọkọ̀ dáhùn ìjẹ́ ni ìkànnì mẹ́ta wá ni tuntun wọn. alákọ̀ọ́kọ́ nínú kí wọ́n ṣàbítì wọn sí àkídàtú àlìbáàtìlà ìwé ni àwọn oníjẹ́ àlìkọ̀dàríyà àwọn oníbẹ̀ àwọn oníbẹ̀ bàbá àwọn oníjẹ́ àlìkọ̀dàríyà kí ni lọ́bìyẹ́ rẹ̀ ni pé àlìkọ̀dàríyà làwọn tí wọ́n ọlọ́wọ́n bá ń fọ́ọ̀sì èèyàn àwọn kan ní jàbàríyà ọlọ́wọ́n bá ń fọ́ọ̀sì èèyàn láti máa ṣe àkídà báwọn níyẹn àwọn náà bẹ́ẹ̀ àwọn tó ń jẹ́ àwọn kọ̀dàrí àwọn náà fa kọ́dà wọn ni ọmọ yẹn ní dá nǹkan ṣe fún ara rẹ̀ ọlọ́run kan ní darí ẹ̀ onídá nǹkan ṣe fún ara rẹ̀ ọlọ́run tó wá fi àjẹ lórí ẹ̀ ẹ̀kọ́ ọlọ́run bẹ̀rẹ̀ sẹ́ni ẹ má béèrè lọ́wọ́ rẹ̀ bó ṣe ṣe fún wájú mi. àkídà ẹjẹ́ á lọ sínú súnà ànábì ká lọ fi wo kínní rárá làkàì ti tó àwọn láti gbé wò. àwọn gbé làkàì lẹ̀ làkàì láti máa wo gánà ibú ọ̀lọ́sẹ̀ nǹkan fún ẹ ẹ jẹ́ ká lọ wà nísìnyí ànábì ká fi gbọ́ kínní yé ìwọ làwọn ọ̀fẹ́ dá wọn ọlọ́wọ́ <laughs> fẹ́ làákàyè gbogbo àwọn tó kù yẹn òní wọ́n ń lò àwọn kan wá lò làákàyè wọn wọ́n ní ìròrí tí ọ̀dà ni wọ́n gbé sínú ìròrí wọn àwọn yẹn bíi àlùkọ̀dà bíi múríjíà ẹbí gbogbo àlámọ̀rí ilẹ̀ dọ̀dọ̀ ọlọ́run ọlọ́run ni wọ́n yẹn ẹ̀ lálẹ́ kí á mọ̀ wọ́n ní àbúrò ọlọ́run ló dàgbà ẹ̀fínlẹ̀ ẹ̀ ìkànnì yẹn àwọn pátì míì tí wọn wọn wá olórí wọn olórí ẹni bá jẹ́ ìmọ̀ọ́mù wọn ẹni bá dájọ́ yẹn lẹ̀ oníwọ́n sàbìtì ara wọn sí àwọn kejì wọn oníwọ́n sàbìtì ara wọn sí ẹni bá dájọ́ yẹn lẹ̀ o làwọn sàbìtì ara wọn sí ẹni èmi ni Tìjàníyà <laughs> yóò lè fún mi fi proud by Tìjàníyà làwọn ẹyẹ ni ọdọ ajé náà ni ìlànà Amadu Tijani ilana ń tọ ṣé ìlànà dáwà ah, ibi ìlànà àmẹbí ni bẹlẹ lẹ yóò ní táwọn tọ nìyẹn àná a ah, kọdàrí yàrá wa kí náà rẹ ṣe akẹni kọdìrí yàrá wa kọdìrí yàrá wa bí kíni ọdún kíni ọ àtẹni Abdulkadir Al-Jilani. àwọn kan àwọn eh, kan ní ìtìtìwọ̀n yẹn nù ìlú kọ́tẹ́lì kíni o. rọ̀hìsùn àwọn kan nù iṣẹ́ nìyẹn àwọn ọ̀nà mẹ́ta táwọn tí wọ́n máa ń pín tí wọ́n bá dé ẹgbẹ́ náà lẹ́nu yàkùrùjúnà alàmì alàlùmọ̀rọ̀ tó gbé kí ni ọ àwọn ọmọ jáde gẹ̀ẹ́sì kí ni o ọmọrọ̀ tó yẹ kí ni ọ gbé ní kí ni ọ kàwárìj iṣẹ́ mi ṣe nìyẹn tó kí wọ́n jáde gẹ̀ẹ́sì olórí torí ẹ̀ ọ̀nàbí jẹ́ kí ni o ọ̀nàbí jẹ́ kàwárìj sọ̀rọ̀ fídọ̀ sọ lẹ́nu rọ́fàdù sọ àmì so ẹdọjọ lórí wọn wọn làwọn reject ẹ àwọn òsè kíni o àwọn ọfẹ mọ so ọkàn nu báyìí làwọn eléyìí jẹ ṣùgbọ́n àwọn ọba jẹ alùsùnà ẹ ní máa rí wọn láyé tíjà bá ń ṣe tí máa ń ṣe tí máa ń ní kíní kan pé kíní yóò yé wa ó ń dàgbọ́n wa lójú ní tí wọ́n sọ ni pé ẹja lọ bí àdìsí àná bí ẹja àjọ gbé kalẹ̀ inú wọn lọ wọn ò ní kú òlójú kíni o ìdí àdìsí àkínlànà bí sọ̀rọ̀ kí ni ànábì sọ ẹ̀jẹ̀ àmọ́ ẹ̀wẹ́rì kí ni ọlọ́run sọ sọ pé wípé kò sí súnà yẹn òmí ìpè báyà kí ni o kò sí kìtáàbù níbẹ̀ ìjọ sọ ni pé ìlànà tànàbí mọ tó gbé kalẹ̀ fún wa kí ìlànà bí gbé kalẹ̀ fún wa ìní taraktu fi kó àmúra yìí mọ ìntàmọ̀sẹ́tù bí ibà falantẹ́dínlú àbàdà òfàlà amadi méjì lẹ fún yín tẹ ẹ bá gbà mú ẹ ní sọ̀rọ̀ láéláé kí náà kí ni wọn alikitaabu wa ìlànà tí ń sọ nìyẹn kéèké bá wọn ni àsúná nìkan ni wọ́n ń tẹ̀lé o wọ́n tẹ̀lé kí ni o àlìkìtà bẹ́ẹ̀ àlùsúná àdìsí wọn mà ní àwọn eléyìí wọ́n ń tẹ̀lé <laughs> wọ́n mà ní wọ́n tẹ̀lé kí ni o wọ́n tẹ̀lé kúrọ̀hánì ìṣòro àgbọ̀yé dáwọn nínú o yẹni pé wọ́n ń tẹ̀lé lánàá tánà bí filẹ̀ ìlànà wọn lànà bí filẹ̀ òun náà ní pé ká wà lórí àlìkìtà wà sunnah onígbìnrin oníwọ́n tẹ̀lé so òun ló fi jẹ́ wípé àwa ń tiwa gbogbo ńká tẹ bá mẹ́mọ̀ pé ẹ̀kẹ́ jẹ́ alùsùn náà wàlì jàmáà nígbà tí wọ́n máa ń jiyàn tẹ máa ń jiyàn inú ẹ̀sìn ìdóòfin mọ̀ nìyẹn kò ní pé kò ní pé bá à ń kóra jọ wípé ẹ̀ẹ́dẹ́gẹ̀ kò ní pé bá à ń kóra jọ à ń ṣe mítìn ẹ̀yọ bóòlù ẹ̀sìn yóò ti wá lọ sókè o <laughs> kì í ṣe mítìn kì í ṣe mítìn kì í ṣe gíní ẹ̀kan ṣùgbọ́n tí yẹn bá ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ a ní pé kí ni o tí nǹkan kan bá ṣẹlẹ̀ gẹ́gẹ́ dání ah wọ́n ní ẹja ẹ̀ àfa wa ẹ̀ bá padà sínú kí ni o àkìtà àti kí ni o àsunà la àlìmọ̀ hu lẹ́yìnà yẹ́sítẹ́bìtúnà hu mẹ́tò kí ni yẹn yóò padà mọ́ pé báyà kúránì ti sọ pé àwọn tó bá lè pa nǹkan jáde ìnáwó ti di nǹkan mú jáde kúránì ti jíjẹ fún wa nígbà tí mo rẹ́ sìn wa nǹkan pè ní alùsùn náà òun nìyẹn wọ́n tún wá fi gbólóhùn ẹlẹ́ẹ̀kejì kún ọ̀nà alùsùnàtì wàlìjàmá àti. so kí ló bá yẹ pẹ̀lú àlìjàmá à òun náà ni pé òun náà ni alùjàmá à àwọn tí wọ́n gbé wọ́n wà lórí alámẹ́kánná alẹ́ ìsálàfù sọ̀rẹ̀ olùbàdàn pẹ̀lú jamaa yẹn jamaa kí la gbàgbọ́ pẹ̀lú jamaa òun náà ni pé àwọn tó ṣáájú wa lọ nǹkan wà lórí ẹ̀ àwọn tó ṣáájú wa lọ kí ni àwọn tó ṣáájú wa lọ àwọn sọ̀háábà àtàwọn tí wọ́n jẹ́ àwọn tó tẹ̀lé àwọn sọ̀háábà àtàwọn tó tẹ̀lé wọn alukurun almufadola láti ìjìrà alákọ̀ọ́kọ́ tí ó fi di two hundred and twenty years ẹbí wá sí pé ẹbí wá sàlẹ̀ fún wa sẹ́yìn kó ẹgbẹ́ àwọn màmúnù wà lórí oyè gbogbo àwọn tí wọ́n jẹ́ àwọn àfa àwọn ẹ̀sìn nígbà náà sunna ló wà ní realms of affairs so gbogbo tẹ́sí jẹ́ngbà náà pàtà yẹn ó lẹ̀sìn ibẹ̀ láti máa wá ẹ̀sìn wa àwọn tó ń dúró lórí alámọ̀kánná alẹ́ ìsàlàfùsàlẹ̀ kí làwọn sí àwọn sọ́ọ̀bù sọ́ọ̀lù sí àwọn onílànà mi ìwọ̀n ìlànà mi ìdá ìgbà náà ni pé àlàáfàmìhìm àlédákùrà nígbọ̀yé àwọn oníjì agbọ́yé o tábà ń tẹ̀sí rí àyà kan àdìgbàgbé àti lọ́nu súnà máa ń pé àyà táwa rí ní lẹ́rìí ní àwọn tó fẹ́ lo àyà yẹn àtúnwá <laughs> ni pé ta ló túmọ̀ rẹ̀ bẹ́ẹ̀ àwa ni bíi àwọn tó ṣáájú wa lọ bí wọ́n ti túmọ̀ rẹ̀ rí o ẹ̀dùn díẹ̀ nísìnyí àwọn anígbà tí wa túmọ̀ pé ìdá àgbẹ̀ tí wa lọ nìyí. a máa gbé fáàmù wa sórí kíni o fáàmù àwọn èèyàn yìí tí wọ́n bá ṣe tí wọ́n fi gbọ́ àdìsí kan yé náà làánà ò ṣe kíni o làánà ọmọ ẹ̀tọ́ ìdógún wọn wà lórí àwọn ẹgbẹ́ jẹjẹrẹ máa àwọn aláàbò wò tá a bá ti wò wọ́n a mọ̀ pé yẹlẹyẹlẹ ni kí ló dáa fi wò wọ́n àwọn tẹ́jú àwọn sọ̀hábà àwọn ni wọ́n wà níbẹ̀ nígbà tí àyà kùránì ń sọ̀kalẹ̀ àwọn àlẹ́bí bá sọ̀rọ̀ àbí àwọn ni wọ́n wà níbẹ̀ àwọn àlẹ́bí bá sọ̀rọ̀ àwọn ni wọ́n kọ́ sí àlẹ́bí àwọn á ní gbogbo tí wọ́n bá dọkumẹ́ǹtì lẹ̀ nípa wọn òun ni ká ṣe kí ni o òun ni káwọn máa tọ̀lànà rẹ̀ ìnáwó dọkumẹ́ntì nípa wọn òun ni ká ṣe kí ni o òun ni ká sọ̀rọ̀ náà àdúrà ní àwọn tó tún wá bá wọn sọ ábà yẹn ló gbà àtàwọn tó tún wá bá wọn tó bá wọn sọ ábà yẹn ló gbà àyójú wa nà kẹ́nìkan sọ fún wa wípé náà àlè lọ̀rọ̀ àwọn yẹn ọ̀rọ̀ àfàbẹ̀sẹ̀ dé ní ìsìn pé òun la fẹ́ lò ẹ̀jọ̀ kí ló fẹ́ mọ̀ mi ò ní àwọn adáadé ní ìsìn fẹ́ mọ́ <laughs> kí ni ẹ fẹ́ mọ́ ẹjọ́ súnmọ́ ibi tí nǹkan ti ṣẹlẹ̀ gẹ́gẹ́ ẹjọ́ wà níbi tí nǹkan ti ṣẹlẹ̀ tí ó rí ti ń ṣẹlẹ̀ báyìí ọwọ́ ni ká má tẹ̀lé mọ́ ẹ̀ńtọ́ wá dínà mo ka kankan lórí <laughs> lórí kíni mo ti kà lórí social media ó sì apamílẹ̀rìn <laughs> bẹ́ẹ̀ ọ̀dọ́ ibi akéèsí bẹ́ẹ̀ kí ni mo sá ẹni ẹsẹ̀ àkọyẹ ọ̀rọ̀ yẹn ó pa mí lẹ́rìn gan ó ní wọ́n fẹ́ yẹjú iṣu àwọn ṣé à wọ́n fẹ́ yẹjú iṣu àwọn ṣé à wípé gbogbo wàhálà ti ṣé à dálẹ̀ ali lọ kí wọ́n ṣe kíní kan kankan ní kan wọ́n ní gbogbo ti jókòó wọ́n yẹjú ẹ̀ bóyá ọ̀tọ̀ ni ṣùgbọ́n sí àmọ́ gbẹ́kẹ̀jáde ó ní mọ́ muhammadu wa pẹ́ kó tó dé mọ́ muhammadu pẹ́ kó tó dé pẹ̀lú muhammadu wa dé síbi orí ìjókòó yẹn wọ́n wá bàtà tí wọ́n wọ̀ bàtà tí ọ̀dà ni wọ́n ní pẹ́ kó dé bàtà tí ọ̀dà wọ́n tún wá kó bàtà yẹn wọ́n wá kó sí ara báyìí àyàn ni ah ta ló fẹ́ jí bàtà yín níbi tí àwọn àdéhùn sí bàtà yín wà dẹ̀ fẹ́ jí bàtà yín fẹ́ jí ni ah àwọn tó bá jẹ́ ṣíà jọ sọ fún mi ni pé ní ayé ànábì wọ́n máa ń jí bàtà ni àyà ah, wọn sọ pé ah, tẹ wá sọ yorùbá bẹ́ẹ̀ ṣé àgbọn ò sí láyé àná bí níbi kí wọ́n ti rà sọ pé wọ́n ń jí bàtà bàbá yá ti parí ti náà lẹ́sẹ̀ lẹ́nu bàbá yìí ń ṣàlàyé àná bí yóò ṣe àwọn wà láyé sí sọlọ́dọ̀rọ̀ rẹ ìdí òsì láyé àná bí táwa níbi afẹ́ mú wá láyé sí bọ́dọ̀ fi ṣe nǹkan tí ò sí láyé ànábì tẹ́lẹ̀ náà lọ pé ayé ẹ̀sìn ni ó àmọ́ jẹ́sì ní tí ò jẹ́sì máa tó ṣáájú làwọn ọ̀nà fẹ́ jẹ́sì rẹ̀ sí. ẹ̀jọ̀ tó bá mu kó bá mu sọdọ bá ń sọ pé nìkan wá jẹ pé àwọn àlùsùn náà ọdún dé o àwọn àlùsùn náà àìlera pé buhari alálùsúnlẹ̀ jàre ìwọlé wọ́n ti jẹ́ alùsúnlẹ̀ ìdí ẹ̀mí jẹ́ alùsúnlẹ̀ wọ́n ti jẹ́ máa òun lásàlàyé fún wa yìí so ṣe kankan pè ní so gbogbo àti tí ẹ bá ń jiyàn táwọn afá méjì bá ń jiyàn àbáwọn afá kan bá ń sọ̀rọ̀ ẹ mọ̀ mọ̀ yín pé eléyìí ló jẹ́ alùsùnà wàlìjàmá eléyìí lè gíní o òbí ṣe alùsùnà wàlìjàmá gbogbo àti tí ẹ mọ̀ sọ so látara bẹ́ẹ̀ òun náà ni pé nǹkan tí àfa àwọn tí wọ́n fẹ́ fún wa nìyẹn pé àwọn kókó ọ̀rọ̀ tó ṣe kókó tó ṣe kókó sọ nípa àwọn ìlànà èyí tí ọjẹ́ ti alìsúnnàtì wàlìjàmáà ṣùgbọ́n tí wọ́n fẹ́ sọ pé abarabo ni àwọn fẹ́ sọ̀rọ̀ náà lé lórí wọn ní fìlẹ̀ àkídàtì fìl àkídàtì ìyẹn ní kẹ́ abala àkídà òun náà ni wọ́n fẹ́ sọ̀rọ̀ lé lórí. atagye awon afaawa ninu esin ona mɛta ohun naa ni wọn pin ọrọ ta ma sọ ninu esin ohun ni wọn pin si ọna kan ninu ẹ ohun naa ni ọna ala akida ọna ẹlẹẹkeji ohun ni awon afaawa ma n pe ni ale wọ́n máa ń pè ní alihokmu yẹn náà ń pè ní alifikiu ó ní ọ̀nà ẹlẹ́ẹ̀kejì ọ̀nà ẹlẹ́ẹ̀kẹta ó ń pè ní asuluku ọ̀nà ẹlẹ́ẹ̀kẹta náà ń pè ní kí ni ọ asuluku so kí ni wọ́n ń pè ní akida òun ló tóbi jù òun ni ọ̀gá gbogbo rẹ̀ pátá yẹ́yẹ́ òun náà ni wípé kí ni nǹkan tá a gbọ́dọ̀ ní ní ẹ̀mí nípa ẹ̀sìn ẹgẹ́ ní sinmi à sọ mọ́tà yẹkúnú fi kùlù bìnnà bìnísìbàtì ìlàtì kí ló gbọ́dọ̀ wà nínú ẹ̀mí wa nípa ẹ̀sìn ìrànpẹ́ ní àkìdá tá a gbọ́dọ̀ mọ́ni sọ ẹ̀yọ́ gbọ́dọ̀ mọ́ni ìyẹn ló fi jẹ́ pé kí la gbọ́dọ̀ mọ́ni ìpín táwọn èèyàn ń pín ẹ̀sìn gbà lọ ni pé ó pín sí òṣùlù àti fòrúhù àwọn afá àwọn ní ìpín yẹn kò dáa rárá lọ́nà kankan wọ́n ní ẹ̀sìn pín sí òṣùlù ó sí fòrúhù so àwọn tó ń pín bẹ́ẹ̀ àwọn mọ̀tẹ́sílà ni wọ́n so wọ́n dẹ̀ ní àwọn àjẹ́ndà burúkú tí wọ́n fi ń pín bẹ́ẹ̀ àwọn afá àwọn náà máa ń lo ṣùgbọ́n táwọn bá lò pé òṣùlù àti fòrúhù wọ́n ní òṣùlù ní àkídà fòrúhù ní kíni ọ́ òun náà ni fíkìwù àti sùlùk sọ kì í ṣe pé nàdá àwọn gbàlérò nìkan tí àwọn èèyàn yẹn wọn gbàgbà pé ní tó bá ti jẹ́ òṣùlù ni pé nǹkan tó bá tóbi wọn gbàgbà pé òṣùlù yẹn wọn nìyí kì í ṣe báwọn ti ń pín wọn ti máa pín ó lè wà nínú àkídà ó lè wà nínú kí ọ hukumu fíkìwù kò síbi tí ó lè wà ẹ̀rí kí nǹkan tó wá ah kò tí tó nǹkan ló lè sọ yẹn di kèfèrí ẹ̀dígẹ́ ní sinmi àyẹ̀ ní ọ̀hún àmọ́ jẹ́ àlùfòrò so clear ní gbé àwọn apá àti àti máa ń pè nìyẹn ṣùgbọ́n kan ló jẹ́ pínpín gangan tó tí ò sí wàhálà ara ń bẹ̀ ọ̀nà ni pé wọ́n pín sí àkìdá wàlẹ̀ bẹ́ẹ̀ ní sọ fún ìpèsè bá a ti sọ̀rọ̀ yìí sínú àlànà máa sọ pé mujmal usuli al-sunna wal jama'a fil fiqhi fil hukmi bẹ́ẹ̀ ni àwọn gíní ó fi sùdù so wọ́n sùlùkì ni kíkíni o àkàlà ìwà ó ti ní ìwà alùsùn wa jama ẹgbẹ́ àwọn ẹni ò ní wà alùsùn wa jama nínú wọn ò ní wà wọn ò ní wà ẹlẹ́yìn onú rárá tí wọn sọ wọn ò ní wà ìwà tó yẹ ká bá lára alùsùn wa jama ká kọ̀ọ̀kan lò pẹ̀lú déédéé àwọn èèyàn nínú tí lágbájá bá jẹyàn dáadáa ẹ sọ pé jẹyàn dáadáa mi tó bá jẹyàn burúkú ẹ bó jẹyàn burúkú mi tó bá jẹ lọ́dọ̀ kan máa ọ ba gbogbo kèrè ẹ̀sìn wa gíní kò sínú sùlù kò sínú gíní o ìwà alùsùnà wal jamaa agbọ́dọ̀ jẹ̀dá gbé àlìsọ́ ìmọ̀ ṣe déédé lórí gíní o lórí gbàfẹ́ múdàjọ́ wa ọgbọ́dọ̀ wà fún alùsùnà wal jamaa so ìyẹn náà sọ nípa pé sùlù oríṣi ọ̀nà ni òun náà ni wọ́n ṣàlàyé fún wa bẹ́ẹ̀ so abala bíi tí àfa wa tó lágbára jù òun náà ni abala àkọ́kọ́ tó yẹ pé ó tóbi òun náà ni abala kíni ọ àkìdá òun náà fẹ́ ṣàlàyé fún wa rògbé bẹ́ẹ̀ ni bí mo ti ṣàlàyé yìí ìgbà tí wọ́n fẹ́ sọ rò pé ó máa yé wa dáadáa òun náà ni àwọn ọ̀rọ̀ tó ṣe kókó nínú ìlànà tí ẹni tó bá jẹ́ alùsùnà wàlìjàmá àti ó máa tọ̀ nípasẹ̀ kíni ọ àkìdá so ẹni wa kọ tí a yìí o náà ni Dr. Nasir bin Abdulkarim Al-Aqli èyí ó kọ tí a lè fọ ìdítòótọ́ tẹ́lẹ̀ ìkọ̀dọ̀ ní kẹ́tẹ́ wà wà nínú ẹ̀ ọ̀yẹ́dọ́ kọ́ gẹ̀ yẹn wọ́n gbé eléyìí tí wọ́n sọ pé <laughs> eléyìí wọ́n kọ orú ọ̀rọ̀ báyìí sáré láti mọ̀ nípa àfáàwá yìí ni wọ́n bá díẹ̀ sọ àfáà yìí nínú àwọn àfáà tí wọ́n gẹ́ mọ̀hásìrù ni wọ́n àfàtọ̀ wà lóde òní tí wọn ò tí kú tí wọ́n sì ń bẹ láyé tọ́gbẹ́ tí èèyàn bá fẹ́ kọ́ńtàtì wọn ó lè kọ́ńtàtì wọn láti béèrè ìbéèrè lọ́wọ́ wọ́n sì wà lórí ìlànà sunna so afáwa gẹ́gẹ́ bí wọ́n ti ṣàlàyé fún wa eh, ní ìpele almaralatu alijamiya nípele pé èèyàn ṣe bsc àfa yìí wà ní kòlíyàtú sẹríà òun ni wọ́n wà kòlíyàtú sẹríà ni wọ́n ti ni wọ́n wà ní jamiatu imam muhammed suhud al so ní ìpele sẹríà òun ni wọ́n gba jáde sẹríà ti máa kó fíkìú sínú yóò kó akéda sí yóò kó gbọǹkan sínú ìgbà tí wọ́n kó bẹ́ẹ̀ tí wọ́n fẹ́ ṣe màjísítérì wọn ìyẹn master program wọn wọn ti bọ́ sínú ọ̀rọ̀ àkídà nìkan ibẹ̀ ni wọ́n wá bọ́ sí so kòlíyàtò sólù dín òun náà ni wọ́n bọ́ sí so bàbá yìí ibi tí wọ́n wà pẹ̀lẹ́ àkídà tí wàlìmàdáyí bí àlùmọ̀ àṣọ̀rọ̀ ọ̀rọ̀ bá jọ mọ́ àkídà òun ni wọ́n bá yí àti àwọn ìlànà oríṣiríṣi nǹkan dáhùn yẹn bá mú dé lóde òní so láti máa sọ pé láti máa sọ pé eléyìí kò bá mu so ọtí ẹ báyìí ti wà ní ẹ tó jẹ ẹ bá ti ṣe master ó gbọ́dọ̀ kọ ó gbọ́dọ̀ kọ thesis kò gbọ́dọ̀ má kọ báàsù ìwé kan ìwé tí wọ́n kọ ọ lé lórí wọ́n sọ fún wa pé ó jẹ alimadrasatu alakiliyatu aladiyisatu fìdánwó ilẹ̀ akídàtì alìsìlámìyà so wọ́n sọ máa pé àwọn ìlànà làákàyè táwọn èèyàn gbé kalẹ̀ lórílẹ̀ ayé lónìí ká wá fi abala àkídà ká ṣe kí ni ọ ká fi ṣàlàyé ẹ̀ fún àwọn èèyàn òun náà ni nǹkan tí àáfàá wa tí wọ́n kọ ọ̀rọ̀ lé lórí so ìgbádàfà yìí wá kọ̀wé tán tẹ́ẹ̀ bá ti kọ project tán tí yóò jókòó níwájú àwọn adájọ́ tí wọ́n sọ fún yín pé àgbà project ẹ̀ wọlé lọ́dọ̀ kò àwọn kan ní ó jókòó báyìí tó pé àgbà project asekele ọ àgbà wọlé so ẹnìkan náà àwọn tó jẹ́ adájọ́ níjọ́ náà òun náà ní Sheikh Sọ́ọ́lì Al-Fawzan so wọ́n wà nú àwọn tí wọ́n ná kọ́ṣà sọ báṣu wọn tó yẹ pé àwọn wọn náà tó yẹ pé àwọn náà wà bẹ́ẹ̀ nígbà tá a fà yín tó ń sèmọ̀ náà kọ́ṣà báṣu wọn sọ àfà ṣe kí ni ọ ṣé o sọ ní ẹ Al-Fawzan wọn ṣe kí ni ọ wọn wà nínú ẹni tó jókòó tó wà ní pé àgbà pírójẹ́tì rẹ àti kí ni ọ àgbà wọlé tó láti lè mọ̀ yìí pé àfà tí ó wà lórí ìlànà súnà ni lẹ́wọ̀n àgbà náà wọ́n tún kó ní ìpele magistrate wọn bọ́ sí dùkúrọ̀ so níbi dùkúrọ̀ wọn orí ìlànà tí wọ́n wà náà ni orí àkídà náà ni wọ́n wà wọn ò kúrò lórí kí ni ọ àkídà ní ìbàdàn wọn wà lórí eléyìí ní ọtí wọn fẹẹ ṣe so ẹ̀yàn nílá tó ti ní kí ni o yóò tó kọtí six yóò kọ bá sùn lórí ẹbí bẹ́ẹ̀ yẹn so kí ni wọ́n sọ̀rọ̀ yẹn lórí o náà ni iktidọ́wù siratil mustaqim tí a inú tèmi yà tàkì kó so wọ́n fẹ́ akọ́kọ́ rẹ̀ ẹ̀ta kíkù ni pé wọ́n mọ̀ sọ àwọn àlàyé kọ̀ọ̀kan bẹ̀ pé ibi bíi wọ́n mọ̀ sí ta kíkù ẹ̀ wọ́n lè má gbọ́ bí iye dáadáa ìtẹ́ kó gbọ́yé bẹ́ẹ̀ ni o olùfẹ́sí bí gbọ́yé ìtẹ́ kó gbọ́yé ni o ọ̀dẹ̀rẹ̀ àṣà àwọn náà mọ̀ sọ̀rọ̀ tiwọn náà lé lórí wọ́n mọ̀ sàfikún ọ̀rọ̀ tiwọn lórí sọ ìtìdọ́ ń sọ̀rọ̀ tìmọ̀sìkì òun ni wọ́n fi ṣe ìwé tí wọ́n fi ṣe kíní dùtúrà ọ̀hún so ta ló wá jẹ́ mọ́ṣírífù fún wọn òun náà ni wọ́n á lè ṣe òsán ní fọ̀zán àwọn náà wá jẹ́ kí ni o mọ́ṣírífù fún wọn àwọn ni wọ́n ń kọ̀wé ẹ̀ tí wọ́n lọ gbé bá tí wọ́n wá gbà wọlé pé àwọn tó wáyé ṣe wáá ṣe mọ̀ náà kọ́ṣà rẹ̀ so látara bẹ́ẹ̀ máa yẹ káyà so ìwé méjèèjì yìí wọ́n ti tẹ̀ jáde tàlákọ̀ọ́kọ́ wọ́n ni wọ́n tẹ̀ jáde tí a bá gbé topic lọ sọ́dọ̀ àwọn èèyàn gbà mí tẹ́ bá ti ń discuss wọ́n ti wọ́n fún pé change the topic yẹn sí tàbá kọ̀kọ́ wọ́n change topic yẹn wọ́n sọ di àlẹ́ ìtìjà àtú àlẹ́ àkùlà níyàtú àlẹ́ àdìsá so wọ́n bá wọ́n bá change topic wọ́n bá change topic yẹn gbà mí so gbàgbà wọn gẹ́yìn ní sọ̀rọ̀ so ìtẹ́ máa sọ pé so nǹkan tó fi padà tẹ jáde nìyẹn so <clears throat> látara bẹ́ẹ̀ a máa rí pé àfa àwa ìlànà tí wọ́n wà nìyẹn àwọn náà wà ní láti ìgbà tí wọ́n ti wá parí ní jamiu imam ibẹ̀ náà làwọn náà wà orí àkídà náà ni wọ́n ń kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ wọn ò kúrò lórí ni o ìlànà àkídà òun náà ni wọ́n ṣe kíni o òun ni wọ́n ń kọ́ àwọn èèyàn àìmọye ọmọ ló ti gbáwájú wọn kọjá tó ti ṣe master program pẹ́pẹ́ àwọn náà ni wọ́n ṣe kíni o àwọn ni wọ́n jẹ́ mú ṣírífù rẹ̀ àìmọye ọmọ ló ti ṣe dòkítọ́rọ̀ tẹ́gbẹ́ àwọn méjì kí ni ọ ni wọ́n jẹ́ mọ́ṣẹ́lífù rẹ̀ tẹ́gbẹ́ wọn sọ àmẹ́yà ìlànà náà ti wọn ṣe nìkan ṣù lórí kí ni o lórí bá sùn tẹ́gbẹ́ àwọn yóò jókòó láti lè ṣèdájọ́ táwọn náà bá jọ kan náà àwọn òkàn lórí bá sùn tẹ́lẹ̀ kan bá ṣe so látara bẹ́ẹ̀ àfa wa yìí àfa ni wọn wọn dẹ̀ gbọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfa táwọn náà jókòó tí bẹ́ẹ̀ yìí náà ti jókòó yìí tí wọ́n gbọ́ lẹ́nu wọn náà náà gbọ́ lẹ́nu wọn ni so òun náà ni ṣé abdulaziz ibn abdullahi ibn baz wọ́n máa ń gbọ́ wọ́n máa wà lórí tí bàbá bá ń ṣe wáàsí wọ́n á máa wà níbẹ̀ tí wọ́n máa ṣe kí ni o tí wọ́n máa tí wọ́n máa jẹ́ ẹni tí ń gbọ́ wáàsí wọn lẹ́yìn wá gbà náà wọ́n yẹ kó yọ ayé pé nínú ilé ló ti lọ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ṣéwù muhammadu bin sọ́ọ́lì al-Usaymin wọ́n máa lọ bá bàbá nínú ilé báyìí láti lọ kọ́ ẹ̀kọ́ ní ọ̀dọ̀ wọn so wọn máa lọ bá bàbá nínú ilé láti lọ kẹ́ ẹ̀kọ́ lọ́dọ̀ wọn náà wọn afá àgbà tí wọn tún kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ẹ̀ náà ni shabrahman bunu nasir albarak so sheikh abdulaziz bunu abdullahi arọji'i so àtàwọn afa ńláńláńláńláńláńlá tí a lè má lè dárúkọ wọn òun náà ni àwọn afa yìí ni wọn ti jẹ́ ẹni tí wọ́n ti wà pẹ̀lú wọn tí wọ́n kẹ́kọ̀ọ́ ní ọ̀dọ̀ wọn so eléyìí jẹ́ kó yọ ayé pé àáfàá wa yìí o ti mú tí àwọn yìí wọ́n jẹ́ ẹ̀tọ́ pé ìlànà yìí gangan òun ni wọ́n wà kì pé ẹjọ́ kò ní ìlànà yìí so lọ́tara bẹ́ẹ̀ aṣàlàyé abala kínní àti abala kejì ibi tá à lọ náà ni kí ni ọ mọ̀kọ́ òun náà ni ó kù tí a fẹ́ ṣàlàyé àǹfààní wọn ni wọ́n ní tí àtò pọ̀ sọ ṣùgbọ́n ìkan gbogbo tí àwọn dábàá ń lọ wò pàtà yẹ́yẹ́ lórí ọ̀nà bíi àkídà àkídà àkídà àkídà àkídà àkídà àwọn fírọ́kù fírọ́kù fírọ́kù fírọ́kù bá a máa sọ yẹn lórí nìyẹn àwọn ìjàmọ́ ìjàmbá pín yẹlẹyẹlẹ kí ni àkídà tí wọ́n ní ọ̀nà tí ó gbà dá wọ́n ṣàlàyé ẹ̀ kí ni àkídà alùsùnà gbogbo tí àfa wa yìí tabaníkà máa kà wọ́n orí ibi tó ń dúró lé lórí nù tí àwọn òkú òlórí mi bẹ gbogbo tí àwọn pátá yẹn kan bá bẹ̀rẹ̀ sí ká wọn lọ kò kúrò lórí kí ni o ọ̀rọ̀ méjèèjì ọ̀rọ̀ àkídà àti ọ̀rọ̀ ìlànà táwọn yẹn gbé tuntun tí wọ́n bá ń gbé wá tó yàtọ̀ sí lánàá súnà láti máa ṣàlàyé. sọ ọ dàbí pé tí àyè bisimilayi rahman rahim òun náà ni ó wà ní òkè rẹ̀ so bisimilayi rahman rahim ó jẹ́ gbólóhùn tí a máa fi bẹ̀rẹ̀ nǹkan gẹ́gẹ́ bá a ti mọ̀ wípé báyẹn afẹ́wá eastern anna ìrànlọ́wọ́ látọ̀dọ̀ ọlọ́run òun náà ni sọ bá fi gbólóhùn yìí ó ní òsíkì láàfù kankan lọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ àwọn àfa láti lè máa fi bẹ̀rẹ̀ nǹkan ẹni tí yẹn bá fẹ́ bẹ̀rẹ̀ kò sí kéèlà kankan lọ́dọ̀ àwọn afá mẹ́ kò sọ pé bisimilá sọ̀rọ̀ kò tí yẹn bá fẹ́ bẹ̀rẹ̀ ọba sì parí ẹ̀nà kò bisimilá irahman irahim sọ ó jẹ́ nǹkan tó jẹ́ yí pé àwọn tí wọ́n jẹ́ àwọn àfa àwọn wọn a máa jẹ́ pé pẹ̀lú wípé àdìsí ti wá lórí ẹ̀ ànábì ó ti sàdísì lórí ẹ̀ bẹ́ẹ̀ náà ni àdísì yẹn pín sọ́nà méjì ìkan kó bísímìlá àti alhamdulilayi sínú ṣùgbọ́n ètò fìdí múlẹ̀ ọ̀nà ni pé ètò jẹ́ bísímìláì nìkan ọ̀nà ni pé gbogbo àlámọ̀rí tí ó bá ti jẹ́ kó bá tóbi èyí tó ẹgbẹ́ àbá bẹ̀rẹ̀ pẹ̀lú bísímìláì rahman rahim àlámọ̀rí yẹn ó máa jẹ́ èyí tí yányán so bisimilayi rahman rahim òun náà ànábì tó máa ń ṣe sunnatun fi'liya ànábì àwọn akọ sí àwọn lẹ́tà tó bá fẹ́ kọ sáwọn èèyàn ànábì máa ń bẹ̀rẹ̀ pẹ̀lú kí ni o bisimilayi rahman rahim òun náà lẹ́tún ní ìwé wa alukurani karim àwọn náà rí i pé gbogbo àwọn abẹ́ ka súra kan bẹ́ẹ̀ àwọn abẹ́ bẹ̀rẹ̀ kí lámà bí bẹ̀rẹ̀ o bisimilayi rahman rahim yàtọ̀ sí àwọn ọ̀hún bisimilayi rahman rahim ìyẹn náà fún aláyè bẹ́ẹ̀ ẹ bá lè ṣe gbólóhùn yìí síwájú ó fẹ́ fi wá sọ lọ́dọ̀ èso rẹ̀ so fún aṣẹ bisimilayi rahman rahim so ìyẹn ṣe gbólóhùn asimilayi síwájú so kéèyàn sọ isti ìbámu ni bisimilayi náà kéèyàn fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ kéèyàn sọ ó dáa púpọ̀ jù torí pé kí ni o ní ara mùsùlùmí kan bẹ̀rẹ̀ nǹkan láì ní bẹ̀rẹ̀ pẹ̀lú bisimilayi rahman rahim kìíní yẹn ó máa jẹ́ nǹkan tó ní àdínkù nínú nígbà tá a bá ti bẹ̀rẹ̀ rẹ̀ pẹ̀lú kọlọ́mù àbẹ̀tẹ̀lé lànà ànábì ẹ máa gbé nísìnyí àbẹ̀tẹ̀lé ìlànà tí ó jẹ́ ìlànà ẹ̀lùsúnà ìjàmá ọ̀dọ́là kíni ara ìlànà ìrántí ń kọ́ náà nìsín ó rí wípé gbogbo ní ẹ̀bá fẹ́ máa ṣe pátá yẹ́yẹ́ yọ ọmọ bẹ̀rẹ̀ pẹ̀lú kí ni ọ bisimilahi rahman àwọn náà ti rẹ̀ yìí pé dọ́wọ́rẹ́ ṣe nísìnyí báyìí mo fẹ́ kàwé yìí lẹ́yìn tí wọ́n ràn lọ́wọ́ pẹ̀lú orúkọ ọlọ́run ọba sọ òun náà nìkan tí agbàlérò pẹ̀lú ẹ̀ sọ lọ́dọ̀ wa rẹ̀ kò sí kí láàfù àwọn tó ń jẹ́ àwọn Imam Bukhari àwọn àfa àwọn ńláńlá tó ń ṣáájú lọ tí wọ́n bá ti fẹ́ bẹ̀rẹ̀ nǹkan bisimilahi rahman ọ̀nà máa ń kọ sí ìbẹ̀rẹ̀ rẹ̀ so bisimilahi rahman rahim náà máa ń kọ sí ìbẹ̀rẹ̀ so mọ̀kọ́ dín náà sọ mọ̀kọ́ dímọ̀ àwọn kan change wọn ní mọ̀kọ́ dámọ̀ ni lọ́kàn tó gbajúmọ̀ ní àwọn tó ṣáájú lọ náà ni pé mọ̀kọ́ dímọ̀ òun náà ni rẹ̀ pé nǹkan tí àwọn afa sọ ni pé níwájú pé mọ̀kọ́ dímọ̀ òun náà láti bí kọ́ dámọ̀ yóò kọ́ dìmọ̀ òun náà ni pé nǹkan tó fẹ́ present fún wa tó wà nínú tíà tá a fẹ́ káyì tí ó ṣàlàyé fún wa tó wà nínú lómi gbé ní mọ̀kọ́ dímọ̀ àwọn kan rárá mọ̀kọ́ dámọ̀ ni nǹkan tá a ti síwájú gbogbo ọ̀rọ̀ gbogbo àwọn ikú wà lẹ́yìn òun lọ́ọ́ dá sí kí o òun lọ́ọ́ ta tì síwájú so ṣùgbọ́n nǹkan tó gbajúmọ̀ tó àwọn afáàní kí ni o nǹkan dì mọ́ so wọ́n wá bẹ̀rẹ̀ wọ́n ní inna alhamdulilayi nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa natubu ilayhi wa na'udhu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. من يهده الله فلا مضل له وما يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله ọgbọ́n tí a kà fún wa yìí òun ni wọ́n máa ń pè ní khutbatul haja òun ni wọ́n máa ń pè khutbatul alhaja kílódé náà fi pè ní utubatulẹ̀ ajá torí wípé àdìsí tó wá èyí tó jẹ́ wípé wọ́n gbà wá látọ̀dọ̀ abdullahi bin mas'ud òun ní alámọ̀nà rasulullahi kútùbátàlẹ̀ sallallahu alaihi wasallam ànábì fi kọ́ wa nǹkan tí wọ́n ń pè ní kí ni ọ kútùbátulẹ̀ àjà tábàáwo sọ̀dọ̀ yẹn fi máa fún wọn ní kútùbátulẹ̀ àjà òun náà fi máa sọ pé orúkọ tí ń jẹ́ nìyẹn sọ wọ́n gbà wípé tá a bá fẹ́ gbọ́ ẹni bùkátà kan ìtẹ́nbà yòókù bùkátà náà ń pè ní àjà sọ a fẹ́ gbọ́ bùkátà kan. So, bùkátà a fẹ́ gbọ́ yẹn a fẹ́ ìrànlọ́wọ́ ọlọ́run ba lórí ẹ̀ ipe ìwọ ọlọ́run ba a fẹ́ kọ́ ràn wá lọ́wọ́ lórí bùkátà ẹni ká kọ́ mọ́ sọ gbólóhùn yìí síwájú béèyàn fẹ́ báyàn sọ̀rọ̀ ni kó sọ síwájú ó fẹ́ ṣe yẹn gan ni kó sọ síwájú. so alákọ̀ọ́kọ́ nípa kútúbàtúl hájà nǹkan alákọ̀ọ́kọ́ bá a ti ń wo yìí tààrí báyẹn àlèdénú tí a míì ká tún rí pé à ah, èmi ọmọ rí wànà túbù ilé yìí níbẹ̀ à èmi ọmọ rí kíní kan bẹ́ẹ̀ bó ti máa ń wá nìyẹn ni pé rìwàyàtù wà fẹ́jẹ́ pé wọ́n lálàáfíà oríṣiríṣi báwọn sàhábà ti gbà wá so rìwàyà yìí bó ti wá wá yìí oríṣiríṣi ni èyí tí àfáà wa tí wọ́n mú òun náà lélẹ́yìí tí wọ́n sọ síbẹ̀ yìí a tún lè padà rí níwà àyà míì náà tó yẹ pé òun máa wá tó jẹ́ pé òun náà bóyá ó lè ní nǹkan kan tó dínkù ní o àbí kó ní nǹkan kan tí ó lékún so ìyẹn ni pé àrídàmọ́ ara wa lórí eléyìí nǹkan alákọ̀ọ́kọ́ òun náà nìyẹn ìkẹlẹ́ kejì lórí kútubátulẹ̀ hájà àwọn àfáàjà àrẹ ìjàdáwá gẹ́gẹ́ bá wọn yóò ṣe síra wọn so ìgbàdá sọ ni pé wọ́n ṣàlàyé fún wa àwọn kan lọ báyìí àwọn kan lọ báyìí kúndọ̀tìlẹ̀ ájá ọ̀nà tí wọ́n gbà ọ̀nà abala méjì ọ̀tọ̀ọ̀tọ̀ òun ni kádà fẹ́ sọ̀rọ̀ lórí alákọ̀ọ́kọ́ ni pé àwọn tó ṣáájú lọ wọ́n ní wọ́n gbà wípé kútúbà yìí yìí a máa sọ ọ́ jáde lẹ́nu ni kìí ṣe nǹkan tí a máa kọ́ lẹ̀ báyìí ẹgbọ́n mi bá mi sì pé a jáde lẹ́nu ni kò ní jẹ́ kí ni o bí ìgbà rẹ̀ abẹ́sẹ̀ wútúbà hid abẹ́sẹ̀ wútúbà júmọ̀ júmọ̀ ẹ̀rígẹ́ni sí abẹ́sẹ̀ àwọn kan yẹn a sọ jáde lẹ́nu òun ni kò ní máa jẹ́ wípé a ṣe kí ni ọ àwọn afẹ́kọ̀ọ́ tíà àwa kọ́ lẹ̀ rẹ̀ sọ wọ́n gbà yín pé kò ní jẹ́ súnà <laughs> àdìbẹ̀rẹ̀ àkídà náà nù sọ pé kò ní jẹ́ súnà ní pé kí ni o kéèyàn kọ́ lẹ̀ rẹ̀ báyìí àwọn tó ṣáájú lọ ìka alákọ̀ọ́kọ́ nìyẹn àgọ́lẹ́gbà náà àfa yìí pé ah, súnà ni ká kọ́ lẹ̀ báyìí náà súnà ni ká kọ́ lẹ̀ báyìí sọ. So, ẹ̀rí tí wọ́n ní pé kí ni ẹ̀rí ẹ̀rí àwọn àpá àtọ́jọ́ fún wa wípé kí kọ̀ǹkan lẹ̀ báyìí ànábì náà kọ̀ǹkan lẹ̀ nígbà tó wà láyé bisimilayi rahman rahim ní fi kọ̀ǹkan kò sígbà tọkọ kí ni ó tọkọ kí ni rẹ̀ ẹ̀rí wọn àkọ́kọ́ nìyẹn sọ ẹlẹ́gbẹ́ kò sígbà tánàbí sí kí ni o tó kọ́ ẹlẹ́gbẹ́ náà láyé ànábì kò sí tẹ̀sí nífù kò sí àlejò àgbẹ̀ yìí nìyẹn kan ẹ̀mí káyọ̀ wípé kí ni kíkọ nǹkan ìgbésígbà nǹkan à ń produce tí a báyìí bá ti ń produce tí a báyìí kọ̀ọ̀kan lẹ̀ sí ìdánwò àlàyé àlẹ́ mi lè gbé kí ni o sí sọ̀rọ̀ àlébí kọ́ àwọn èèyàn kọ̀ọ̀kan wọn níbi kí ni o níbi ìtẹ̀síwẹ̀ lórí ajẹ́ pé wọ́n á ní pé ẹ̀rí mi tuntun mú wa wọ́n náà ní pé gbogbo àwọn tó jẹ́ àwọn àfáà kan ṣáájú lọ tí ẹ bá ṣèyàn péréte nínú wọn gbogbo àwọn Bukhari ni Imam Ahmad ni gbogbo tí àti wọn ṣe pátá yẹn látòkè tó fi délẹ̀ kò sẹ́ni kankan ló wọn tó kọ orúkẹ ní ìsíwájú gbogbo abala pẹ̀lú ẹ̀mí ọdọ́ kọ khutbatul haja sí ìbẹ̀rẹ̀ kí ni ìbẹ̀rẹ̀ tí a kò sẹ́ni kankan ló tó kọ sí ìbẹ̀rẹ̀ tí a gbé àwọn ni wọ́n sì gbọ́ àdìsí ẹ̀yìn dà lọ nígbà yẹn bẹ́ẹ̀ ààrẹ nìkan kan nínú wọn tó fi ṣe bẹ́ẹ̀ ẹni wọn kọ́ bẹ̀rẹ̀ sí kọ̀ọ̀kan òun náà ni alimami àtọ̀háwí nínú tí àwọn mùsùlùmí lè àtàn àwọn ni wọn kọ́kọ́ kọ́ sókè ni o àwọn náà kọ́ bẹ̀rẹ̀ mọ́mú àtọ̀háwí àwọn kọ́ síbẹ̀ àwọn à sọ́ọ́dì àwọn kọ́ ni wọ́n kọ́ bẹ̀rẹ̀ ìmọ̀ mùsùlùmí kọ́ bẹ̀rẹ̀ pé ibi ti kọ́ nìyí wọ́n ti kọ́ tó ní kan sí pé pé nǹkan náà pé ní túbátù ajá ó máa ní hamdu ó dẹ̀ máa ní tashahudu méjì tó máa ó máa ní kí ni ọ alhamdu inna alhamdu inna alhamda lillahi wa ashhadu an la ilaha illallah wàdà wùlà ṣe wàá ṣàdù anna muhammadan rasul nǹkan lẹ́gbẹ̀ẹ́ tó wà tó ajá nìyẹn kò bá gùn tó bá kọ́ bá lọ́gùn ó ti ní amúdù nínú alhamdulillah kó dàbí kí ló àtọ̀ṣọ́. sọ ìwọ́n tó bẹ́ẹ̀ wọ́n àwọn abẹ́ ìmọ̀ tó àwí tẹ́ sọ iná nìyí lẹ́yìn tí àwọn ẹyọ kan tí wọ́n kọ́ sí yẹn gbogbo tí àwọn tó kù wọ́n kọ́ sí nǹkan bẹ́ẹ̀ mọ́ àwọn mùsùlùmí náà iye tí àwọn tabakọ owó tí àwọn jọ tí wọ́n ti kọ́ ó kéré sí tí àtúwọ̀ ti kọ́ nínú tèmi àwọn ẹ̀rọ sọ yí pé kínní iná súnà ni èèyàn lè kọ́ síbẹ̀ tí àwọn tí wọ́n ti kọ́ ó kéré sí tí àwọn tí wọ́n ti kọ́ bẹ́ẹ̀ ni nínú kọ́ yín náà lọ sọ bẹ́ẹ̀ tí àwọn tí wọ́n ti kọ́ ó kéré sí tí àtiwọn ò ti kọ́ so látara bẹ́ẹ̀ <laughs> òun náà ni pé àwọn àfáà wọ́n ní ẹ̀sìn ẹ̀sìn sọ pé pé àwọn kakọ́ nú àwọn àfáà kẹwàá fi ṣèrí kò tó kò tó sẹ̀rí àwọn bá tó ṣáájú wọn lọ gán ọ̀pọ̀lọpọ̀ wọn ní oṣù kí ni o níwọ̀n gbogbo wọn níwọ̀n kọ́ àwọn náà ṣáájú lọ wọn ò dẹ ànábì náà sì kọ́ ànábì sì kọ̀wé kò kọ́ so látara bẹ́ẹ̀ lára nǹkan tó di pé táwọn afa àjọjọ fà láàrin ara wọn tẹgbẹdẹ máa ń sọ̀rọ̀ kúrò láti lè hájà ó fẹ́ di nǹkan díẹ̀ sọ̀rọ̀ tẹgbẹ iṣẹ́ àbá ń sọ wípé ó yẹ káwọn èèyàn máa kọ́ lẹ tààràtàn kan wọn filẹ̀ tààràtàn pẹ̀lú àwọn èèyàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọn fẹ́ sọ dandan pé èèyàn gbọ́dọ̀ má kọ́ ni ṣùgbọ́n pa àwọn pé kéèyàn máa kọ́ tààràtàn kéèyàn máa kọ́ ni sọ wọn á fàṣọ fún wípé ẹ̀rí tó dúró dáadáa jù náà wípé kò kì í ṣe súnà ní pé àgbọ̀dọ̀ máa pe súnà ni pé kò gbọ́dọ̀ kọ́ ẹni ẹ̀ bá kọ́ kó sì so ìgbàdà gbọ́dọ̀ kó dání nìyẹn so torí pé kí ni o ànábì tá a lè fi ṣe ìdí gẹ́gẹ́ ó kọ́ òwe tó kọ sáwọn èèyàn kò sí kí ni o kọ̀ọ̀kọ́ sí ibẹ̀ so látara bẹ́ẹ̀ <laughs> ó jẹ́ abala alákọ̀ọ́kọ́ abala ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé tá a máa ń sọ̀rọ̀ nípa so kúndùbátulẹ̀ ajá àwọn àfáà tó ṣáájú wípé níbi nìka èèyàn fẹ́ ta kókó yìí òun nìkan ni khutbatul haja <laughs> òun ló wà fún níbi èèyàn fẹ́ ta kókó yìí so khutbatul haja èèyàn wà kàtẹ́yìn bá kàtán ẹ̀ wà ní lágbájá àti lágbájá o a àfẹ́ so wọ́n pọ̀ lórí pé wọ́n jọkọ̀ àtìyàwó wọ́n dẹ̀ wọ́n pé ó nìkan ni. so àwọn ìwáyà tó sì wà á wá ó wà bẹ́ẹ̀ àwọn ìwáyà tó wá wà bẹ́ẹ̀ wípé níbi nìka gbogbo àwọn afáwọn tó wá ṣáájú lọ nínú fíkìú inú báàbù nìka olùwó ti wọn inú báàbù nìka olùwó ṣe kí ni o òun ni wọ́n ti wọ́n mú àdìsí abúlé mọ̀síwòdì wa ṣùgbọ́n àdìsí abúlé mọ̀síwòdì O tún wá nínú ìwáyà mi O òní fi nìka hí wàgẹ́yìn fi nìka hí wọn àgẹ́yìn bẹ̀rẹ̀ ayọ̀ pé ziyada yẹn gẹ́rù makuburu la torí gbé kí ni ọmọ abúlẹ́bí masudu ọgbà ní ọlọ́dọ̀ abúlẹ́bí masudu ó kàn jọ ọmọ fún abúlẹ́bí masudu kan gbọ́rọ̀ kan ọlọ́dọ̀ abúlẹ́bí masudu so ikì tọ́ wọ ara rẹ̀ àwọn méjèèjì àwọn afáàsì gbà bẹ́ẹ̀ ṣùgbọ́n apàdàrí àdìsí mi ìtọ́ pé òun kò sí wàhálà muslim àtàwọn míì àdìsí demand anabi ah, sallallahu alayhi wa sallam ọkùnrin tó ń pè ní jimadi ọwa sí maka èyí tó jẹ́ wípé wíwá tó wá sí maka òun máa ń wo ẹni tí atẹ́gùn bá rọ́ọ̀lù atẹ́gùn máa ń rọ́ọ̀lù àwọn èèyàn ní maka èyí wọ́n máa sọ kànàkànà tí atẹ́gùn bá ti ṣẹlẹ̀ sí yàn o àwọn ní anabi gangan bẹ́ẹ̀ ọjọ́ ìgbà atẹ́gùn yẹn ti rọ́ọ̀lù pẹ̀lú àwọn kan tí ń sọ wọn sọ bẹ́ẹ̀ fún wọn bẹ́ẹ̀ kó wọn wọ anabi sàn tó yẹ lóbi wa wọn wọ anabi káàkiri <laughs> kó tó bá tilẹ̀ ajá àníbi wà kà níwájú ẹ̀ oríkà àníbi tó tún rìpìtì àníbi tó ah, rìpìtì òun ọ̀gbọ́n lé ní òun ti gbọ́ gbogbo nǹkan táwọn kọ̀rìkọ̀rì máa kọ àwọn onífá àwọn oníbẹ̀ òun ti gbọ́ òun ò tí gbọ́ lé ní elékọjá ọ̀rọ̀ lásán so ànábì wọn kà mẹ wọn ní kéésì bíi nìka ànábì ṣe kéde o so látara bẹ́ẹ̀ ẹ̀rí ti wà wípé àlèkà ní kéde o so àwọn afáàtúnṣáájú lọ tẹ́ ń pèsè bíi nìka ara ẹ̀rí àti rẹ́ẹ̀rí dùn sọ fún ayé pé kí ni o tẹ́wọ́dà jẹ́rìí tó fìdí múlẹ̀ wípé kìí ṣe bí nìka nìkan láti kí ni o láti nìka so mi pe ní alìka níbi nìka alìka ní kí ni o ẹni ajá so a máa wá máa kà á láti lè fi wárà lọ́wọ́ lọ́dọ̀ ọlọ́run ọba lórí nǹkan tá a bá fẹ́ ṣe kí ni o tá a bá fẹ́ ṣe ṣùgbọ́n tá a bá fẹ́ ṣe tíà alimọ̀ ṣe tíà tọ́yẹ bí kí ni o bisimilayi alamọ̀ lápapọ̀ fi bẹ̀rẹ̀ alimọ̀ kọ̀ọ̀rọ̀ wa lọ. a sì so ìyẹn ló fi jẹ́ pé a lè pè ní bídíà pọ́blẹ́mù gan nìyẹn gan ni pé a ah, káwọn tó lájú ẹ bá ti rẹ́ẹ̀dì ní ìsìn báyìí kí ẹsìn gbogbo nǹkan ló lè sọ kó sọ di bídíà báyìí so yé ní ìsìn báyìí tó ti bó ti jẹ́ pé ànábì kí ló sọ ìsìn náà gbogbo bá ti sè o gbogbo àwọn tó ṣáájú lọ tó máa kọ kílẹ̀ ṣe ìsìn náà eléyìí sọ lẹ́nu ni ṣùgbọ́n àìkú tèmi à ìmọ̀mù tọ́háwí ìmọ̀mù Muslim wọ́n tasha wọ́n amdu àti tashahud níbẹ̀rẹ̀ kí ni àwọn ti àwọn bẹ́ẹ̀ ni tẹ̀lé nìkan yìí lóòótọ́ wọn ṣe pé ká sọ pé àwọn ni wọ́n wà jẹ́ kí ni o àwọn tá a fẹ́ máa tá a fẹ́ fi ṣùgbọ́n a fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ni eléyìí o ní nǹkan tá a lẹ àtàṣe igbó tí wàá di kí ni o bíbí àsùnwọ̀n tí yẹn bá sọ pé dandan ni kó fi bẹ̀rẹ̀ á kò sẹ́yìn fún ọ ẹ̀dùnkí ẹni sìn á a fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ni a lè fẹ́ wọ́n lọ́wọ́ láti ṣe kí ló láti lè bẹ̀rẹ̀ àtẹ̀tún lọ́rọ̀ kan náà tó ti wọ́n mẹ́ta wọn kọ sílẹ̀ nígbà tẹ́ bá àkàlẹ́nu náà ni tá a fi wá ràn lọ́wọ́ lórí tá a fẹ́ ṣe kí ni o tá a fẹ́ ṣe ó dà bẹ́ẹ̀ gbàgbà àti tí mo fẹ́ kàlẹ́nu mo fẹ́ wá ràn lọ́wọ́ lórí kí ni o ìfi mo sọ jẹ́ ájà yìí mo fẹ́ ṣe so kò yẹ kó sí kí ni o kò yẹ kó sí wàhálà kan ẹ̀ka torí ẹlẹ́yìn sọ pé ẹni tó bá tún ti wá kọ́ ó ti wá sí kí ni o ó ti ṣe bídíà káwá níbi àfa ìdẹ́bí àfa ìdẹ́bí àfa súnmọ́ la pè ah bóyá ti wá jẹ ẹbí wá ní kíní yìí <laughs> ẹbí náà ṣàlàyé ní ìsìn rárá so ó wà nù kàdé pé a lè ṣe tí ó dẹ̀ ta kó kankan nínú mọ́ni àjù wọn sókè sábàáyì so ìtumọ̀ ẹ̀ náà ni pé innal hamda lillah gbogbo ìtìjẹ́ ọ̀pẹ́ pátáyáyá tọ́lọ́mùdé so nahmaduhu ọlọ́run ọba yìí òun náà ni ọba tí à ń dúpẹ́ fún alima ṣàlàyé ẹ̀mí kiri ó yóò dáwà dójú wanasta'inuhu ọlọ́run ọba yìí ni àwọn ọlọ́wọ́ ní ọ̀dọ̀ rẹ̀ wanastaghfiruhu ọlọ́run ọba yìí láwọn wá foríjì ní ọ̀dọ̀ rẹ̀ wàdàtúbù ilayhi ọlọ́run ọba yìí òun náà ni à ń sẹ́rí túbà lọ sọ́dọ̀ rẹ̀ wàdàwùdù billahi òun náà ni ọba alọ́yìí nàúzùbìlà àwọn ààbò látọ̀dọ̀ rẹ̀ bí ṣòro rí àǹfòsìnà àwọn aburú kan bẹ nínú ẹ̀mí wa tí ó máa dà wá láàmú tí ó lè jẹ́ kẹ́sìn wa ó lè dúró dáadáa wà mí ṣèjì àti àmà àti níbi mí ní àmà nínú àṣèjì àti ìdọ́fàtú àṣìfàtú ìlànìkìnà ìlànìkòsí àdébí àwọn iṣẹ́ wa kọ́lá àgóbi àwọn iṣẹ́ àìdá tá a máa ṣe kọ́lá ọmọdé àríṣe so mà yá ti lọ fọlá àmùdí lọlọ so ẹnikẹ́ni tí Allah bá fọ̀nà mà irú ẹni bẹ́ẹ̀ kò sẹ́ni ẹ̀ka tó lè sí lọ́nà wà mà yí lè fara àdì Allah ẹnikẹ́ni tí Allah bá sọnù so kò sẹ́ni ẹ̀ka tó lè fi mà náà wà ashhadu an la ilaha illallah wahdahu la sharika lah èmi o mò ń fi ìdí ẹ̀ múlẹ̀ ìgbé kò sẹ́ni tó lè lọ́kájọ́sìn fún àyàfi Allah òun nìkan ni kò sí alábàárọ̀ pọ̀ fún un. وأشهد أن محمدا عبده ورسوله bẹ́ẹ̀ náà ni mo tún fìdí ẹ̀ múlẹ̀ pé àdébísà sálàm ẹrú ọlọ́run òjíṣẹ́ ọlọ́run ni wà bá a dù a dù so wà bá a dù wàá òye àwọn kan gbàgbé ó dúró fún àmà bá a dù wọn ni wà bá a dù sẹ́ni àmà bá a dù èyí sọ pé wà àmà bá a dù àmà bá a dù àwọn àgbẹ̀ wà bá so àfa. Uh, tó bá jẹ́ àwọn tó tún lè díẹ̀ wọ́n sọ fún wa amma bad onísùnà torí pé kíni olè ànábì sọ ní gbogbo olùwáyà tí a gbà amma bad ṣùgbọ́n ìwà báàdù pé ànábì olùwà òye so ṣùgbọ́n nínú lúgà kò sí ìgbàlú burú pẹ̀lú kíni o wà ó pẹ̀lú pé kò fi dípò àmà so látara bẹ́ẹ̀ láti pé kí wọ́n ti bẹ́ẹ̀ ni wọ́n lo wà báàdù ọ̀hún àṣọ bó ṣe bídíà so ẹ̀ ara kì í sí ìgbàlú onílò kẹ́lùmọ̀ báyìí láéláé ọ̀rọ̀ èdè ni wọ́n sọ̀rọ̀ ni so kò ní kò tí ì ti wàhálà tóbi pé kó wá gbé débi pé ah ebi ẹni àmà bá yóò pé àmà bá dùn ní kí ni o sunna sọtá àárín gbọ́ lẹ́nu kí ni o lẹ́nu àbẹ̀bí so kílẹ̀ ní sinmi àti òsì sí wàhálà kan bẹ́ẹ̀ so olọ́dàjù pé kéèyàn ṣe kí ni o kéèyàn lò ṣùgbọ́n bá lò wà bá dùn o àti sọ pé ṣe kí ni o àti sọ pé ṣe bídíà so tó gbé ọ̀rọ̀ ètò náà lọ sálàyé so kílẹ̀ ṣe báyìí àbí lókùdà tó ń fi usuli ali sunnati wal jama'ati fil akida so nubuzatu nínú yẹn dómà ni ó gbà tòbí náà máa sọ pé nabuzatu ó ti di agbègbè náà yíyà nìyẹn jalasa nabulata jalasa nabulata ó jókòó sí sáìdì kan oníjẹ nabulata ṣùgbọ́n nubuza ọ̀nà ni kit atun jùzì ọ̀run sọ ègige kan nínú nǹkan tí jámẹ̀ máa jẹ́ nubal sọ nubal fún mi àrídì nobuzatun sọ fi eléyìí ní short ọ̀rọ̀ kékeré fi usuli alisunnati wal jamaati fil akida èyí wípé ó fẹ́ sọ fún wa ìlànà àwọn alisunna wal jamaa nínú kíni ó nípa akida tààmà ìdáàdùhà wa nashruha istijabatan likafirina minal qurra. àwọn afáà sọ fún wa wípé ìdáàdùà preparation ìwé yìí ó parí àti pínpín ìwé yìí ó parí istijabatan nítorí pé ó parí ní ẹni tó jẹ́ pé à ń jẹ́ pé nítorí ká ṣe bẹ́ẹ̀ ni pé nítorí ká lè ṣe tí àyè reason tàbí sẹ́ni ni pé tá fi distribute ẹni pé a fẹ́ jẹ́ pé à ń jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ minali Qur'an àwọn tí wọ́n jẹ́ àwọn lágbàdo pẹ̀lú Qur'an yẹn ni àwọn tó fẹ́ kàwé wọ́n fẹ́ kà àwọn ní kí ni ọ. tulabil ilmi minhum wal am. àwọn tó fẹ́ kà nǹkan yìí àwọn ọmọ akẹ́kọ̀ọ́ wà nínú wọn àwọn general people náà wà pé ah, ẹ tún ṣàlàyé fún wa sí dáadáa nípa kí ni ọ. fi dọ̀rúrọ̀ ti arọ́bí usuli usuli aqidati salaf. wa qawa'idiha nípa dọ̀rú ìdáwàpẹ̀ nǹkan ní dọ̀rú rọ̀ ìtumọ̀ méjì ní dọ̀rú rọ̀ máa ń ní alákọ̀ọ́kọ́ nìkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kò sí option mi ẹ̀yọ̀ kan náà ni ìkíní àgbọ̀dọ̀ mọ́ sàlàyé ẹ̀ fáwọn èèyàn dandan nìyẹn dandan dọ̀rú rọ̀ máa jẹ́ dandan ìkejì ní yí pé kò dé kò tó dandan ó necessity ni ó jẹ́ ìkànnì pé ó pe pàtàkì dé pé káṣí kí so àní ajatun mọ́ọ̀sà abọ́sàlàyé nípa pé adáwọn lóhùn nípa wípé wọ́n ló ìjẹ́ dandan ìjẹ́ pàtàkì àrídùn ká display ká ṣàlàyé òṣùwọ̀lẹ̀ àkídá ti ṣàlàyé ká sọ ìlànà kí ni o nǹkan dá a gbọ́dọ̀ ní lẹ́mí tó jẹ́ ti àwọn tó ṣáájú lọ wà kọ̀wá ìdè àná ni pé òṣùwọ̀lẹ̀ kọ̀wá ìdùn náà bẹ̀rẹ̀ kọ̀wá ìdùn náà bẹ̀rẹ̀ kọ̀wá ìdùn náà bẹ̀rẹ̀ ìlànà tá a gbọ́dọ̀ tọ̀ náà ni kọ̀wá ìdúró jẹ́ náà pẹ̀lú kọ̀wá ìdúró bẹ́ẹ̀ náà ni ọlọ́gbà rẹ̀ pẹ̀lú ùsù ìgbà wà pé ní kọ́ odidi ùsù ni mọ̀nà ìjùmọ̀ ìgbà rẹ̀ pẹ̀lú ìlànà tó jẹ́ ìlànà àwọn tó jẹ́ kí ni ọ àkídátì tó jẹ́ ti ìkàlà lẹ́bi nípa àwọn sálàf náà. bí ibaratin mujaza. pẹ̀lú pé ká lo àwọn ọ̀rọ̀ kan àwọn ọ̀rọ̀ kan tí ó jẹ́ péréte péréte short sentences wọ́n fẹ́ ká lò. wà uslubin wadih. wọ́n fẹ́ ká lo àwọn method èdè tó máa clear dáadáa tó bá wà fàtí sa tí a yìí tí a náà ti ṣe lórí ẹ̀ṣẹ̀ kékeré lórí pé a fẹ́ sọ̀rọ̀ mọ̀nà ìjù alùsùn àti jàmá kì í ṣe tí a kékeré ṣùgbọ́n gánà wà fà tó ń wá ní ìsinmi pé bóòlù ti máa clear sí i gbogbo náà wà báyìí wà ní pé clarity làwọn tó wá pé ṣé kí ní sì bí àwọn èèyàn ẹja tún kọ nǹkan sí kó tún yá àwọn èèyàn sí tó yẹ làwọn ẹ̀fọ́ bẹ́ẹ̀ àfa ẹ̀ tó máa ṣe náà. مع التزام الألفاظ الشرعية المأثورة عن الأئمة قدر الإمكان. wọ́n ní àwa sọ̀rọ̀ sẹ́nà fúnra wa alifasu sariya gbólóhùn sariya asọ̀rọ̀ fúnra wa. ṣùgbọ́n kí ló ń pè ní pé ẹ̀sọ́ gbólóhùn sariya ní sè kurani alukurhan alikitaabu wa sunna. sẹ́pẹ́ gbólóhùn sariya làwọn kaba yẹn. Quran alkitabu wa sunna so àwọn gbólóhùn báyẹn òun ni gbólóhùn ó ti ní àwọn gbólóhùn kí ni o gbólóhùn ṣẹ̀ríà alùsùnà wal jamaa àtọ́ ìfàtú almansura so ọmọ kan alùsùnà ni àtọ́ ìfàtú almansura so àtọ́ ìfàtú anáàjìyà so anáàjìyà so gbogbo àwọn kan wọ̀nyí àwọn gbólóhùn kan wà lẹ́gbẹ̀ẹ́ àwọn àfa àwọn máa ń lo àwọn gbólóhùn kan wà nínú ẹ̀sìn nígbà ìbárawa bẹ̀rẹ̀ sí sàlàyé àwọn eléyìí ó máa kílẹ̀ sọ kéèyàn ọmọ àlọ gbólóhùn tó wà nínú ẹ̀sìn ó máa ń dáa ju wípé nísìnyí ìmáàmù ni ẹni bá kírun fún wa kẹ́nìkan wá ní pé à àwọn ní ta ni mọ́mí wa ní rọ̀yìísù wa nìyẹn àdìtúbà wí nítorí ẹ̀ rọ̀yìísù wa ni mọ́sálásí ni bọ́ọ̀lù ìmáàmù ó ṣe àlọ́ gbólóhùn rọ̀yìísù ìmáàmù lẹni bá kírun fún yín jẹ́ tó yẹ nìṣẹ́ o ti ń di láti kí o ṣẹ́rí i anitúmọ̀ ẹ̀bọ̀ ọjà ń torí ẹ̀ gbé ah, ó yà á ṣe jì ìgbà náà ṣe ọ̀rọ̀ lé ọ̀rọ̀ lé kí ọ̀rọ̀ bí anakimu ni kíní kan ni àrífù ni lé ọ̀rọ̀ ọ̀rọ̀ yọ mẹ́rẹ̀sìn àwọn lábùsù tí wọ́n bá ṣe kíni o tó bá ń lò nínú kíní yẹn òun náà máa ṣe kíni o kábíyànjú àti lò sókèlè sọ anísìn bàbá ní aṣọ fúnra wa ká lo àwọn gbólóhùn ṣẹ̀rí ìyá tí wọ́n gbà wá látọ̀dọ̀ àlà àìmọ̀ gbogbo àwọn tó jẹ́ wọn aṣáájú wa ní ẹ̀sìn kó dídá ní nǹkan gbàgbára bá ti tó lọ́nà gbìyànjú àti náà. lidhalika khala al-bahthu min at-tafsilati wat-ta'arifi wal-adilla. wọ́n ní torí ẹ̀ òun náà ni pé ìwádìí wa yìí ó pa sófo min at kò sálàyé àṣẹ kúdórógbó àlàyé àṣẹ tẹ́yẹ́yẹ́ ẹgbẹ́ ẹni sẹ́ sókí sókí ni wàtàrí a ní definition tá a máa define níbẹ̀ kò sí definition. wal adilla. kò sí gbé ẹ̀rí kùránì ni ẹ̀rí àdìsí ni a níbẹ̀ o. wal asma. so kò sí pé a sọ pé ó kọ àfa báyìí tèmíyà kò yí nìkan kò kò sọ kò kò sí pé ọ̀rọ̀ tèmíyà wa ọ̀rọ̀ ibùn kọ́yìn wa ọ̀rọ̀ wa kò sí bẹ́ẹ̀. mi. kò sí yí pé nísàlẹ̀ tíà ẹ jẹ́ ká kọ̀ọ̀kan síbẹ̀ pé yìí <laughs> alati kọditakunu dọrùrí yatan àhíyàna. tó dẹ̀ jẹ́ pé nígbà míì kíní yìí máa jẹ́ nǹkan lẹ́gbẹ́ kọ́ yẹ ká mọ̀ kọ́ sí i ìyẹn làwọn fẹ́ mọ̀ ṣàlàyé làwọn fẹ́ ṣàlàyé lọ pẹ̀lú tí àìní ti kíni o àlàyé sọ pé kò yẹ ká mọ̀ kọ́ sí i nígbà míì náà. fa inna rọgbata fi tahqiqi hadha al-matlabi fi kutajibin khafif khafif al-mujmal. wọ́n ní fa inna rọgbata fìtà kíkì adam ìfẹ́ tá a ní ìfẹ́ tí ń bẹ lẹ́mìí wa tá a fẹ́ fìfì díẹ̀ múlẹ̀ adam mẹ́tìlá nǹkan tá a nídìí yìí a fẹ́ mú nǹkan kékeré wá tí ò ní wọ́n yẹ pé akọ̀sálẹ̀ aṣàlàyé adarúkọ aṣèkiri ẹ̀kan ìfẹ́ wa tá a ní láti lè mú èròǹgbà yìí ṣẹ fi kuta yìí bí. láti kọ sínú tíà kékeré kan. kọfí fili mahmal. fẹ́ gbé tẹ́ bá fẹ́ gbé tíà yẹn dání kò ní wúwo lọ́wọ́ yín gbígbé dání rẹ̀ ó fúyẹ́ wàlímùnà. wàlímùnà. tó bẹ́ẹ̀ gbé tẹ́ bá fẹ́ kíìpù tíà yẹn síbi kan múnà ti ní pé so kíìpì rẹ̀ ó máa ṣe kí ni o kọfí ó máa ṣe kí ni o ó máa fúyẹ́ fífi pamọ́ tíì kan ẹbẹ kàfẹ kíkpé sínú báàgì yìí ẹbẹ yìí kan ẹbẹ gbé dání yóò fi lẹ ẹbẹ ra kíkpé síbi kan ibi tẹ kíkpé sí kò ní kí ni o kò ní pọ̀nà títí tẹ ẹbẹ mú lọ bìkan nísìnyí pé ó máa ó kò ní yọ̀wọ̀ yìí lọ́la láti mú tí a dání ẹbẹ abẹ lọ ọ̀yà lọ sí tí a ná ẹbí tẹ̀lé so òfin ṣẹṣẹ. wàlímọ̀ una tó ha láti dúnà dáàlík. òun iṣẹ́ tá a fẹ́ ṣe èròǹgbà yìí òun ló ṣèdíwọ́ tí òjè ká lè máa kọ gbogbo ìtasọ̀ yẹn wá ká máa gba nùkúlù wa ká máa gbé owó ẹjọ́ sọ̀rọ̀ wa ká máa kọ àwọn amish ẹ̀dí ẹ̀dí sinmi àti tó fà nìyẹn. wàlà àlà hàdà ìbáhà fàyàkúnú nàwátàn limu'allafin. sọ limu'allafin mutakhasisin sọ wọ́n ní pé mo expect kò jẹ́ pé tí àti mo kọ yìí kó padà di nàwátà kóró làbínú ló ń pè ní kó làbínú kó làbínú ni wọ́n gbìn tí làbínú ò fi ṣe kí ni o tí ó fi jáde mo ní ohun mi kọ́ ẹgbẹ́ tí ààyè kò di kóró làbínú limu aláfin tàkà sísè fún àáfàá tí ó wà jẹ́ tí à fún àáfàá kan tó jẹ́ wípé ó ti specialize lórí àkídà tó wọ́n wà gbé tí ààyè ẹgbẹ́ ní sinmi ẹ̀ mi gbọ́ limu alafin limu ala ẹ ẹ ala limu alafi mutakasisin fún tí a alafi mutakasisin bẹ́ẹ̀ ni bilidọfa tí yóò jẹ pé kóró ẹtí ẹnà fi wọ ọmọ tí wọn síbẹ̀ náà àti kẹrin sẹyìn yóò jẹ fún yóò jẹ kóró làbídùn fún tí a kí ni o àáfàá kan tó ṣe specialize nínú àkídá àti kí o yestaofi yestaofi màá nà ọsùn sí àáfàá yẹn ó complete nǹkan tó ṣe kí o tí a lè tí kíní yóò ní gbogbo àwọn olùkú gbogbo gẹ́gẹ́ kí wọ́n gbà á pé àfa àbájọ wọn sọ yìí kí àfa lè complete yẹ. wàyọlá bí rọgùbátà alimustarzi tí ó dẹ̀ bá a jẹ́ pé ìfẹ́ ẹni fẹ́ pé kíni o ẹni fẹ́ ká sàlékún àwọn kíni yẹn pé kí ló dé àfa sàlékún ẹ̀ sí bẹ́ẹ̀ tí àfa lè bá a jẹ́ pé rẹ̀ inṣàlá tí àlọ́ àbá fẹ́ náà. hàdà wàkọ̀dìtàmà àrùdùhù àlàkùnlé mi. sọ wọn ní ada afẹ́ bí bọ́ sọ̀rọ̀ mi ni tábàlẹ̀ ada báyẹn nínú àwọn tí ní afẹ́ bọ́ sí ọ̀rọ̀ mi so wàkọ̀dí tábà arduhu ala kulli so pípi tí àyè hàn ó complete àfihàn tán yẹ́yẹ́ fún ọ̀kọ̀ọ̀kan àwọn àfáàtà afẹ́ dárúkọ yìí láfihàn fún kó rí gbàgbé àtẹ̀jáde náà. fadilati sheikh abdulrahman ibn nasir al-barak. afa wa àgbà yìí afa ńlá ni wọn ní najid so àfàgbà ni wọn sọ táwọn náà bẹ lórí ayé lónìí báyìí sọ ọ̀nà àfitì àfihàn wọn náà. وفضيلة الشيخ عبد الله بن محمد الغنيمان الغنيمان الغنيمان so afa ina àwọn an belaye so so Sheikh Abdullah bin Muhammad al-Gunayman nam wa Dr. Hamzata Hamzata bin Hussein al-Fahri so bin Hussein al-Fahri so bẹ́ẹ̀ náà fáìnà àwọn náà bẹ̀rẹ̀ ayé so ọ̀fìn tí a yẹ ọ̀fìn àwọn náà dùtúrù ni wọ́n náà. wà dùtúr sáfù sáfù sífù ibn abdulrahman alhawali alhawali. alhawali. so àfa ilé wọn ti kú láìpẹ́ yìí so ìtọ́jú pé wọ́n ti wọ́n mọ́ inú ẹ̀wọ̀n òun náà ní kúrò títí pé wọ́n gbé wọn lọ sọ́sítù kó tó wá dákẹ́ sílẹ̀ so wọ́n ti kú ní apẹ́ ilẹ̀ ọ̀sẹ̀kù tí ó ti pẹ́ jìnnà jìnnà yìí ìjọba sàwọn tó wà ní ìta yìí òun náà ni wọ́n sọ pé wọ́n sọ àwọn ọ̀rọ̀ tó igi ìsàwọn tó fi gbé wọn lọ sí ẹ̀wọ̀n so nam. wa kullu minhum ashama mashkura bima abidahu min idofatin wa malhudotin jazahumullahu khayran. so ìkọ̀kẹ́ wa fáwa yìí ó ní ashama gbogbo wọn náà ni wọ́n kópa ṣáàrọ̀kà so gbogbo wọn ni wọ́n kópa àwọn náà kópa mashkuron so wọn kópa lẹ́yìn tí àwọn jẹ́ tá à ń dúpẹ́ fún kí náà kópa bìmọ̀ àbùdá ìtẹ́nìkọ̀ọ̀kan wọ́n ṣàfihàn wọ́n kópa pẹ̀lú kan náà fi kópa ni pé wọ́n ṣàfihàn eh, kí ni o. min idọfa. àwọn náà ṣàfikún sí pé ọba tó kọ báyìí ọba tó ṣe báyìí. wàmàlúhùrọt. wọ́n tún fún mi lákìyèsí pé ọba tó ṣe báyìí ọba tó ṣe báyìí. jazakumullahu khairan. kọ́lọ́ kó bá ṣe wọ alẹ́ sàn dáadáa. wasalaamu ta'ala an yaj'ala amalana khalisan liwajihi al-karim. mo tọ́ lọ́dọ̀ Allah ọba tó yẹ tí ó máa jẹ́ nìkan níwájú ìyí láti lè rí fèsì ọlọ́run máa níjọ́ gbé náà kẹ́yà sọ kó jẹ́ pé nìkan àlìsàn nìkan sọ iṣẹ́ yìí sọ kó jẹ́ pé ló kó jẹ́ pé ijó dá fún òun náà ní kí ni ó láti lè rojú ọlọ́ba àkẹ́rí ọba àtẹ́jọ́ ọba alápàdé náà. وصلى الله وسلم وبارك على على المبعوث رحمة للعالمين. So, كي الله bá kí ó bá ṣe àṣàlátù kó fún anabi, ọlọ́run bá kó bá fi àlùbáríkà fún anabi tí ẹ̀ńtà gbẹ́dìde ẹ̀ńtà gbẹ́dìde rahmatanil alamin kó máa jẹ́ àánú fún gbogbo ẹ̀dá pátáyáyá tó sọ̀látù ọlọ́run ọba fún ànábì ọlọ́run pé kí ọlọ́run ọba kó máa fọ́ gbogbo ẹ̀yìn ànábì káàkiri lọ́dọ̀ àwọn tó ń jẹ́ àwọn tó ń jẹ́ àwọn màláyíkà sàlámù ẹ̀ náà ni pé kó bá ìbára ànábì bẹ́láyé ọ̀nà ni kó bá dáàbò bo ànábì bàánà bíi ti kó láyé kọ́ bá dáàbò gbé ẹ̀sìn rẹ̀ bàtí yọ̀mí alikiyama ọ̀nà ni pé sàlámù alikiyama ni pé kọ́ ló bá dáàbò ànábì ni pé gbogbo tí bá ń kẹ́ ìyá ti àtọ̀dọ̀ ọlọ́run bá náà. نبينا محمد وآله وصحبه ومن تبعهم بإحسان so ànábì wa rẹ̀ mọ́ sẹ́sẹ́ àwọn ará alẹ́ rẹ̀ alì yìí àwọn tó bá gbé àwọn ará alẹ́ ànábì alì yìí àwọn tó bá gbé kí ni àwọn tó tẹ̀lé ànábì ṣùgbọ́n níbi bí ọjọ́ pé wà máa tẹ̀lé àhún sọ ọtí mú wa bẹ́ẹ̀ wọn pé wà alì yìí àti gbogbo àwọn tó ń jẹ́ àwọn ará alẹ́ ànábì olùmọ̀ súnmọ́ bẹ́ẹ̀ wà sọ àbí àtàwọn sàábí ànábì àtàwọn tó bá tẹ̀lé wọn bìbì sàn pẹ̀lú ìmọ̀ọ́sẹ̀dá ìmọ̀ọ́sẹ̀gbogbo tẹ́lẹ̀ká ṣe dáadáa so tí wọ́n sì ṣe bẹ́ẹ̀ tẹ́ kí wọ́n ṣe ìlà àyà omi dì tí ó fi jọ yẹn sàn so kàtàbà wu ẹ̀tọ́ kọtí àná ni Nasir bọ́nà Abdul Karim Al-Aqmi so ọ̀nà ni àfa àwọn náà ni wọ́n dá ọkọ̀ yẹn so ní inshallah èmi tí a ti kọ́kọ́ dúró lónìí nìyẹn kò dẹ̀ gbé wọn máa kà fún wa níbi ìwé kejì tí ó wà lọ́wọ́ wa yìí náà so méjèèjì yìí òun náà ni yóò máa jẹ́ eléyìí wọ́n pè ní àríyí àkíyàtì àmàsárì kanáà ni ìbẹ̀rẹ̀ náà la fẹ́ ka àríyí àkíyàtì wọ́n kọ síbẹ̀ nàdìmú mujmali usuli ali sunnati wal jama'ati fil aqida fil aqida ó ní pé ẹni yìí ló wá bá wa ṣe kí ni o òun ló wá kọ olóṣọdọrin ó sọ di kíni o ó sọ dòrì tí àáfà ó lọ sọ dòrì orí tí àáfà wa ni dùkútúrú Nasir bunu Abdulkarim alákùnrin nazamahu Mansur ibn abdihi sahid ni silawi Sa'id as-Silawi aw Sa'id kíni so ó kọ tiẹ̀ nìyẹn ẹni tó tún wá gbìyànjú tó gbọ́n gbàgbé náà má ti kọ̀ lórí gbogbo àwọn tó ṣáájú lọ pẹ̀lú gẹ́gẹ́ fi orin ṣe wọ́n fi di ọ̀pọ̀lọpọ̀ nǹkan mọ́lẹ̀ fún wa sọ yẹn ló fi jẹ́ pé a máa ń sábà mọ́ làrún síbẹ̀ tába ti ka nǹkan kan tán nǹkan náà kàfẹ́ kábíyèlé ojú tẹ̀kí dìmọ̀ ẹ̀ lọ kákan fi lè mọ ìtò náà fi bẹ̀rẹ̀ àlùmọ̀kọ́ dìmọ̀ bóòlù ti ṣàlàyé ẹ̀ wọ́n máa kà fún wa ní ìsìn sọ̀kọ́ ti pé a máa dúró náà. bisimilayi rahman rahim. الحمد أزكى الحمد للخلاق so apa sọ fún wa yìí pé alhamdu ọpẹ́ lil khallaq fún Allah ọba ló jẹ́ pé òun ló dá gbogbo nǹkan pátá yẹnyẹn azkà alhamd ní ọpẹ́ èyí tó jẹ́ wípé ọmọ kànga tanyanyan. mil asama wal ọpẹ́ yìí kò ṣe déédéé nǹkan tó kú gbogbo sẹ́mà àti lẹ́ẹ̀lẹ́ àti gbogbo agbègbè tí ń bẹ ń sẹ́mà àti lẹ́ẹ̀lẹ́. hamdan kafiran wazna arushil bari. ibi tá a fẹ́ kí ọpẹ́ yìí ó pọ̀ dé kọ́pẹ́ yìí ó pọ̀ kó dàbí òṣùwọ̀n àríṣù ọlọ́run ọba bí àríṣù ọlọ́run ọba ti tóbi tó àlìbárí ọba tó ń jẹ́ ọba adẹ́dà bọ́sù wọ̀nyẹn àríṣù ẹni tóbi abẹ́kọ́ pé ó tóbi tó bẹ́ẹ̀. wà á dàmá ya ń ṣe àlàlùbárọ̀ rí. ó wùwà kí ọpẹ́ yìí ó tó òǹkà mọ́ yẹ̀mù gbogbo nǹkan tí bá ń rìn àlàlùbárọ̀ rí lórí ilẹ̀ ẹlẹ́ báyìí bárù kìlìbárù wàlùbárì sọ jámẹ́ ni àlùbárọ̀ rí sọ. So, so alagil chaos so mo ní bá ti rìn lórí kíni o lórí alifilibari walibahari so jáde wá jẹ́ kíni o alibara alibara rí mo ní bá rìn lórí ilẹ̀ pátá yẹ́nyẹ́ so kó jẹ́ òǹkà rẹ̀ náà. wà á màlú tásílímì wà sọ́láàtì. bẹ́ẹ̀ náà ni pé akẹ́kọ̀ọ́ gbé sàlámù lílà tá a ṣàlàyé fún alẹ́ kan yẹn àti sọ̀láàtù ọlọ́run ọba èyí tó pé kọ́mọ bá. alárìbọ̀ wa sayyidil huda. àlẹ́bí ni rìndọ́ ẹni tá a yọ́nú sí ẹni tá a chúùsì ọ̀gá gbogbo ẹni tó bá lóun mọ́nà òun lànà bí yẹn. sọlá aláìláhùn kò láàánì. àwọn òǹkọ́ mọ́ra bá wa ṣe àṣàlátù fún ànábì ní gbogbo gbà wàsọ́ọ̀bì wàlúkùrùbà wàhùn ọ̀nùwàní. kó bá a lé fún àwọn tó ń jẹ́ àwọn sọ̀hábà náà kó bá a ṣe fún gbogbo àwọn tó ń jẹ́ fámílì ànábì àwọn eléyìí ni wọ́n máa jẹ́ ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi àwọn làdírẹ́sì mi tó wọ́n fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀. wàbáàdù fásimá yá àkọlẹ̀ ìrìfàní. lẹ́yìn wá àgbà náà fásimá yá àkọlẹ̀ ìrìfàní ọ̀yá gbọ́n tí mo fẹ́ sọ fún ọ ìwọ tó jẹ́ akọ̀lì ìrìfàn ìwọ tó pọ̀sẹ́sì bó fẹ́ mọ nǹkan akọ̀lì ìrìfàn So Nọ́ọ̀mà làtífà wà rífà máàní. Mo fẹ́ kọ́ gbọ́ ilé orin èyí tó jẹ́ pé làtífà èyí tó rọ̀ dáadáa láti gbọ́ yé èyí tó jẹ́ pé ìtumọ̀ rẹ̀ wà rífà ó pọ̀ gan so onítùmọ̀ tó pọ̀ gan. Àsìmá ìtòrò bí rábì àkìdàtì. Ó kọ tí mo fún ni wípé àrí àkìdàtì eléyìí ni nǹkan tí mo gbọ́dọ̀ ní lórí ẹ̀mí yìí ìlà usuli nàdí ahli sunnati. lórí ìlànà usuli ìpìlẹ̀ ìlànà ahli sunnati lórí àwọn foundation ìlànà ahli sunnati sọ tasàlàyé fún wa. wà á sùlùú bá fún bàdé ọ̀nbàhírù. sórí ìpìlẹ̀ tí àyító owó yìí ìwádìí kan ní báṣù kan ní tíà kan ní èyí tó gbé bàdíhù ó fọyín ó rẹwà bá ìrùn ọ̀tayọ àwọn tí a tó kù. man khattahu shaykhul jalilu nasiru. ìrẹ́gbẹ́ ẹni tó kọ tí a náà òun náà ni ash-shaykhu al-jalilu nasiru olùkọ́ àfáàgbà tó ń jẹ́ nasiru. ibnu taqi abdil karimil aqli. ọmọ olùbẹ̀rù ọlọ́run ọba tó ń pè ní abdulkarimi tó wá jẹ́ al-aqli. ya khaliqi ja fàáze àdìmá ìfàkùlì. ó ní wọn ọlọ́run ọba tó dá mi bá mi sẹ́lẹ̀sẹ̀ àdìmá orí ló yẹ kó jẹ jáàzì ló yẹ kó fún àwọn orísunkún àdìmá ìfàkùlì bá ń fún ní ọlá ẹ̀san tó tóbi. قدمت فيما حقه إن قدموا. ó ní mo tì síwájú nínú tí nínú orin tí mo ń kọ yìí èdè mo wò pé ó yẹ kí n tì síwájú bẹ́ẹ̀ fẹ́ pé ẹ̀tọ́ rẹ̀ ni pé kí n tì síwájú wazidtuhu nazran arahu yutmimu. mo wá ṣàlékún tíra yìí nazran sọ mo ṣàlékún tíra ní nǹkan ẹgbẹ́ ó kéré gan àlékún ni mo ṣe fẹ́ kéré gan arahu yutmimu mo rí àlékún yẹn ni pé ó máa complete tíra yìí فيه التزمت اللفظ حسب القدرة. nínú tí a inú inú orin tó ń wo ìlẹ́sìn tó ń wo ìmọ̀sọ̀nà náà bẹ̀ kí n lo gbólóhùn èyí tó jẹ́ wípé kó bí agbára mi ti lágbára mọ èmi náà tíra kí n lo gbólóhùn dáfà yẹn bá lò. ìlànà òṣèlú fàyè ọ̀dọ̀mìnkùn ìhùwàtì. tó bá ní gbé mi ò ṣe tó bá ní gbé mo ṣe mistake mi ò right níbì kan so fàkùbalẹ̀ àlèkùdìrọ̀ so alihudura mi nkun orídùn alihudura mi nkun ya ìkùwàtì ẹ̀yọ́ ọmọ ẹ̀yà ni gbàmíjàre ìdẹ́gbẹ́ tó bá fẹ́ rí yàn yóò ní kí lọ kọ́ so ó ní gbàmíjàre o. wàláhà àrùjú sọ́fà wà lóko fọ́ọ̀nà. aláwo ni mo expect lọ́dọ̀ rẹ̀ asọ́fà kó sàmójúkúrò fún mi wàlùkùfúrán kó sàforíjì fún mi. fi hadi dunya wa fi ukhrana fi hadi dunya wa fi ukhrana. So ní ayé yìí àti lálìkì àmọ́ àwọn akẹ́kọ̀ọ́ lọ́wọ́ sàmójúkúrò fún mi eléyìí mọ̀kọ́ dìmọ̀ àti àfa àwa tó ṣe nọ́sìmù tí ó kọ láti ẹgbẹ́ kó sàlàyé fún wa pé kálíbà lè kọ́ ẹ létí ẹ pẹ̀lú sọ ẹ̀ tí àti àkà fún wa sọ wọ́n máa ṣàlàyé fún wa tí wọ́n ti wá ní ṣàlàyé abala kan sórí yẹn náà a máa ṣàlàyé fún wa pẹ̀lú ẹ̀ òun tún máa bá a ṣàlàyé ẹ̀ tí ó tún máa jẹ́ pé ó fi lè máa bá a summarize ẹ̀ dáadáa sí i yẹ bá fún mi tètè summarize so oúnjẹ tá a fi mú àwọn méjèèjì pọ̀ mọ́ra wọn so ètí agbára lè ká tí ọlọ́run bá ṣe dọ̀rùn fún wa láti lè sọ nírọ̀lẹ́ òun náà ní ilé ìbáyìí sọ abẹ́rẹ́ ọba àti sọ ọlọ́run fún ọ̀rọ̀ kò wúlò fún wa sọ́nà kàlá bẹ̀rẹ̀ kan di ṣọlọ́lá ilá ilá kan àṣẹ̀fúnká wọ́n àti òwú ilẹ̀ yìí. naam àwọn tá a bá ní ìbéèrè kí a náwó rẹ̀ kan náà kí àwọn obìnrin kọ ìbéèrè wọn ránṣẹ́ kí a ìbéèrè kan torí ọlọ́run ẹnìkan ìbéèrè kan torí àṣẹkù naam kí a sọ síwájú kí àwọn obìnrin kọ ìbéèrè wọn ránṣẹ́. Gracias naam. ilé ìjọ nígbà tí ẹ̀yin sára ìkọ́lé ṣé ẹ ṣàlàyé wípé ọ̀rọ̀ àwọn sára wípé tí a bá a gbọ́dọ̀ kọ́kọ́ lọ wo pé pé tẹ́lẹ̀ omi gẹ́gẹ́ bá tu ẹ̀ a máa bí pé ta ló sọ̀rọ̀ yé nínú àwọn ọ̀rọ̀ tó ẹ̀dẹ̀ tuntun ayá àlùkùrá nìkanáà fún wa tó wà lọ lo sọ́ọ̀tù ìgbésẹ̀ àbíkan tàbí wẹ́dà tí ọlọ́ba sọ pé làálímọ̀ wulẹ̀ ní ẹ̀sìkàndì tó náà wulẹ̀ lò wípé ká ní wọ́n ka kùránì dáadáa ni àwọn tó lè yọ nǹkan jáde láti ibẹ̀ wọn bá yọ jáde wọn bá ṣàlàyé fún un wípé so tabari àbá kan tí ó wòye sí ayé àlùkùránì nìkan ní ìsìn tó wá yọ kẹ̀kẹ́ jáde láti ibẹ̀ bóyá kò wá kọ́lá fàyín táwọn tí wọ́n ti sọ ọ̀pọ̀ tá àlẹ́ ní tó sọ rẹ̀ tẹ́lẹ̀ wípé ṣé á bí òun náà pé ọgbọ̀lọmọ ẹni tó sọ wá ká tó gbà lọ́wọ́. ṣẹ̀wọ̀n láti abala mi tí ó dáa ni òun náà ní pé nígbà tí abádúgbé àfa kan nínú àwọn àfa tí wọ́n wà lásìkò yìí wọ́n túmọ̀ kan nínú àyà àlùkò àlè kẹrin ààrẹ nìyẹn tó sọ síwájú kò lè tako kò tako nǹkan tó sọ síwájú ààrẹ nìyẹn kan tí ó tún sọ ọ̀rọ̀ yẹn adẹnipọrọ yóò takọ ọ̀rọ̀ tó sẹsíwájú onábẹrẹ ìbéèrè rẹ lórí àwọn afáà ti ṣàlàyé lẹ́yìn fún wa wípé tó bá ti jẹ́ pé àwọn tó wà níwájú bá ti sọ̀rọ̀ kan ọ̀rọ̀ wa ò gbọ́dọ̀ takò kí ni ọ̀rọ̀ ìpìlẹ̀ gángan nìyẹn so ọ̀rọ̀ tó láti sọ̀rọ̀ lé lórí ọ̀rọ̀ wa ò gbọ́dọ̀ takò so ọ̀rọ̀ wa yóò máa dúró lórí nǹkan bá sọ̀rọ̀ bàtà wọn bá dakọ̀ ọ̀rọ̀ wọn fẹ́ pé ó tún fi kún ọ̀rọ̀ wọn àgbà wọlé aláwọ̀ tí ẹ sọ̀rọ̀ lórí ẹ ẹni wọn mọ̀rọ̀ yẹn wá àwa rí wípé ọba èdè lábáwá mo tí ò sí wà lábẹ́ àgbà wọlé so ìyẹn tá a bá sọ̀rọ̀ àwọn tó ti ṣáájú lọ bọ́ ká rí ọ̀rọ̀ bẹ́ẹ̀ náà nínú nǹkan tá a fẹ́ máa kà níbi bí tó ti ṣàlàyé fún wa so ìbálò nìyẹn sọ̀tọ̀ ọ̀kan bá ti wà níwájú tí àgbọ́yé ti wà lórí ẹ̀ so kí a máa sọ̀rọ̀ dáadáa láti dàgbàtì àwọn èèyàn kúrò níbi kí ni o ọ̀rọ̀ tó jẹ́ pé àwọn tó ti ṣáájú lọ wọ́n ti sọ tó yẹ jẹ́ pé o ti jẹ́ pàtàkì lọ́ba ti jẹ́ pé ìjùmọ̀ òun lọ́dọ̀ àwọn àtẹ̀ tó bẹ̀rẹ̀ rárá so láti gbé àfẹ́ yí rárá tábà ìdá nìkan ni wọn ló sọ dẹ́nu ẹ̀kọ́ tako nígbà tó sọ ọ̀rọ̀ yẹn ti lágbára jọ̀rọ̀ tá àfẹ́ mọ́ wa lọ inú kọ́rọ̀ wa kún ọ̀rọ̀ yẹn kẹ́ pé yọ̀wá sí kí ni o yọ̀wá bí ọ̀rọ̀ yẹn lọ sí wọn náà wọn. سبحانك ṣọlá ìlàyé lọ́kàn àṣẹ̀kọ̀ọ̀kan wà tó wílé.